and gentlemen of the Nation. Nation. and gentlemen, ladies and gentlemen, national anthem. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mo kí ọkùnrin mo kí obìnrin mo fi ọpẹ́ fún títóbi Ọlọ́run ọba lónìí mo fi ìyìn muhammadu sallallahu alayhi wa sallam kí kó máa bá ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin tí ẹni darapọ̀ mọ́ wa lórí ètò lónìí pé kí àlàáfíà ọlọ́run orí ọ̀fẹ́ ọlọ́run ajẹ́njẹ́ tán orí ọlọ́run ìdùnnú àti ayọ̀ orí ọlọ́run kí o máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹni darapọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ojú ẹ̀rọ wa mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹnjìníà wa mo dúpẹ́ lọ́wọ́ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹnì àkókò fún wa pé àlàáfíà ọlọ́run kò máa bá ògbó yìí o lọ́kùnrin lóbìnrin mo dúpẹ́ ní ọgbó wa pé tí ẹ tún bá mi darapọ̀ mọ́ ètò ní òní elédùnmarè ọba tó ní wa tó ní ìṣẹ̀dá wa ọba tó dá wa ọba tó mọ̀ wa ọba tó ní ẹnìkọ̀ọ̀kan wa ò ní jẹ́ kí a dààmú bẹ́ẹ̀ ọwọ́ àbúrò nìkan ẹnìkọ̀ọ̀kan wa ọlá ti lọ́dọ̀ ọlọ́run gbogbo tí a máa wílò ní pátá àfọ̀gbọ́lé ọlọ́run ọba lọ́wọ́ torípò ní ọba tí ó máa wí òun náà ní ọba tí ó máa sọ kọlọ́n dákun kó má ṣàlàyé àgbẹ̀nu wa sọ lónìí àwọn tá a máa wí lónìí lọ́rùn ọba eléyìí tí ó tún ìdílé ṣe ọlọ́run fi sí wa lẹ́nu eléyìí tí ó tún ìdílé ká dákun má jẹ́ àrùn ti sọ wọlé àmàkàmà Ibrahim a mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀rọ àwọn màlúù tó lónìí pé ẹ káàbọ̀ sí orí ètò mórí bí àwọn èèyàn ṣe ń wọlé ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí mo bẹ̀ yín nítorí tó yá bá wa ṣe ètò yìí bá wa pín ètò yìí ẹ jẹ́ kí ó kárí ilé ẹ jẹ́ kí ó kárí oko ẹ bá wa pín nítorí pé lónìí a tún sọ díẹ̀. thank you tún ti dé sí orí ètò bí a ṣe máa ń dé ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé èmi náà ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín èmi náà ni mo ti dé sí orí ètò lónìí bí mo ṣe máa ń dé òun náà ni mo tún ṣe dé. ọmọ mo rí owó délé ní pé ó ètò ó tún ṣe máa ń dé. ọmọ mo rí wa péréte ẹ fi dílé nǹkan o ìkájọ jíròrò ohun àrẹ̀sà gbé wá o ọmọ borí owó ọmọ borí owó dénìyí dé o sórí ètò bó tún ṣe máa ń dé. ọmọ borí owó ọmọ borí owó dénìyí dé o sórí ètò bó tún ṣe máa ń dé. orí àǹdè mo róhun tó dùn ún ó sọ o ọmọ borí owó ló ń ṣètò kan ẹgbọ́n o ètò kan ètò kan tó mọ́gbọ́n wà nìyí o ètò tó ń kìlọ̀ ìwà ká ṣe bó ti yẹ ká ṣe bó ti tọ́ kó lè já sí rèé kí ni nǹkan tí òye wa ní current affairs ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ a kí ló yẹ ká ṣe kí ni ká má ṣe o ọmọ borí gbogbo wa pátá òun náà ni a ní ipa eléyìí tá a lè kó látara wípé a jẹ́ kí àǹfààní ìfẹ́ àti ìṣọ̀kan kó jọba nínú ìdílé oníkálukú wa olójẹ́ gbé àkọlé tòní ni pé the secret of the happy home kí ni secret happy home tiyín kí ni tó ń ṣẹlẹ̀ nínú ìdílé tiyín kí ni tí ẹ̀yin kojú báwo ni ilé yín ṣe rí báwo ni ìdílé yín ṣe rí kí làwọn tó ń ṣẹlẹ̀ eléyìí tó jẹ́ pé ó ti fẹ́ sọ ó ti fẹ́ da omi àlàáfíà inú ilé ọ̀hún rú kí làwọn tó ń ṣẹlẹ̀ bíi pé omi àlàáfíà nulẹ̀ eléyìí tí ẹ fi ìpìlẹ̀ lélẹ̀ eléyìí tí ẹ gbé níbẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú eléyìí tí ẹ gbé níbẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ kí ló dé tí omi àlàáfíà ọ̀hún kí ló dé tí ó fi wá ń di omi tó jẹ́ wípé ó ń kó ìbànújẹ́ bá ọkàn èyí méjèèjì àṣírí rèé tí a fẹ́ tú síta ní àwọn ọ̀nà àṣírí tó yẹ kí ọkùnrin tó yẹ kí ó mọ̀ àwọn àṣírí eléyìí tó yẹ kí obìnrin tó yẹ kí ó mọ̀ torí wípé gbogbo wa pátápátá ó ńlá ní ẹ̀tọ́ láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí aya gẹ́gẹ́ bí alájọsọ gẹ́gẹ́ bí alájọsúnmọ́ gẹ́gẹ́ bí alájọrò gẹ́gẹ́ bí alájọgbé torí pé ní tí a bá ti pè ní ẹyọ kan bíbélì náà sọ pé gbogbo ẹnikẹ́ni tí a bá ti so pọ̀ ó ní wọ́n ti di ọ̀kan ó ní kí ẹnikẹ́ni pé kí ó má ṣe tú wọn ká ta wá ni ẹni náà tó lè dédé tú ìdílé ká ta ni ẹni náà tó lè kó ìdílé sínú làálàá sígbó sí ìsìnkásígbó ta ni ẹni náà tó lè kó ìdílé sínú wàhálà tàbí tó lè kó ìdílé sínú ìdààmú ta ni ẹni náà tó lè mú kí ìdílé kí wọ́n wà láláìsí ìrẹ́pọ̀ ta ni ẹni náà tó lè fa ọwọ́ aago ìdílé tó ti ń gòkè tó ti ń gùn sẹ́yìn ta ni ìyẹn ni èmi àti ìwọ ẹ gbọ́ mi èmi àti rẹ ni nítorí wípé èmi àti rẹ lájọ ní ẹ̀tọ́ lájọ ní àǹfààní láti rí wípé a fún ìdílé wa ní ayọ̀ a fún ìdílé wa ní ìfọ̀kànbalẹ̀ a fún ìdílé wa ní àlàáfíà báwo wa la ṣe ṣe ọ̀nà wo lèèyàn ń gbé gbà àti wípé kí ni ohun tí èèyàn lè ṣe tó lè fi fún ìdílé ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré correct kíní tí ẹ ń wò ní ojúmọ̀máwòrán yìí kí a lè fọ́ sí ojú agbami ètò náà ní pẹrẹwu torí pé ètò tòní ó bá èmi wí ó bá ìwọ wí ó bá oníkúlùkù wa wí ó bá wa wí ilé tó sì yẹ kí gbogbo wa kí a mójútó. Thank you. Ah. ṣe gan ni olólùfẹ́ ara mi wà lọ́nà àbọ̀ wálé ń jẹ́ kí a bọ́ sí agbami ètò a ní wípé kí ni tá à ń pè ní kí ni ìdí kí làwọn ohun tó lè mú kí ìdílé kí wọ́n wà ní aláyọ̀ kí làwọn àṣírí eléyìí tó lè mú kí ìdílé ó wà ní aláyọ̀ òun náà ni àwọn ohun tí a ó máa gbé yẹ̀wò lónìí ohun àkọ́ òun náà ni tí a máa gbé yẹ̀wò níbẹ̀ ni pé kí ni ohun àkọ́kọ́ eléyìí tó lè mú kí ìdílé kí wọ́n wà ní ìdílé aláyọ̀ ilé ìtàn pé á jẹ́ kí wọ́n wà tó yẹ pé àwọn ènìyàn wò wípé ìdílé yìí ó dáa tọ́ tẹ́yin bá rò bẹ́ẹ̀ torí ẹ jẹ́ kí a tètè bọ́ sí agbami ètò kí a tó ọjọ́ tó lọ àwọn tó yẹ ká ṣe ẹ̀kọ́kọ́ ni pé ọ̀rọ̀ mi máa pín sí méjì lónìí wọ́n ń wá Odùduwà ṣùgbọ́n ẹ jẹ́ gbogbo ẹ jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ òun la fẹ́ gba Odùduwà nation ètò sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ọ̀pọ̀lọpọ̀ ìwọ́de ọ̀pọ̀lọpọ̀ ìwọ́de àti awareness òun ló ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Odùduwà nation tí inú wa dẹ̀ ń dùn sí lọ́pọ̀lọpọ̀ pé àwọn ènìyàn gẹ́gẹ́ falára wọn ti tají àwọn ènìyàn gẹ́gẹ́ wọn ò sùn mọ́ gbogbo wọn ti jí wọn ti jẹ́ pé jí má sùn àwọn ènìyàn ti jí wọn ò sùn mọ́ nítorí náà gbogbo arọ ẹnikẹ́ni pátápátá ẹ̀dàkùn ẹ̀jọ́ ẹ bá wa darapọ̀ mọ́ YNL ìyẹn Yorùbá National torí pé awareness yẹn ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ní báyìí awareness náà ti ń lọ ní wọ́lọ́wọ́ ó ṣeéṣe a lè gba òmìnira ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà a lè túká lára orílẹ̀-èdè nàìjíríà yorùbá lè dá dúró láì sí ogun láì sí wàhálà láì sí tàjẹ̀sílẹ̀ a lè dá dúró láì sí àwọn nǹkan wọ̀nyí torí wípé ó ṣeéṣe fún wa láti dá dúró ó ṣeéṣe fún wa láti dá láì jà rárá àti wípé ní báyìí tí awareness yẹn ti wá pọ̀ torí pé tọmọdé tàgbà ni wọ́n ti understand tí a mean tọmọdé tàgbà ni wọ́n ti lọ́wọ́ sí wípé kí Oòduà kó dúró awareness ti ń lọ káàkiri káàkiri àwọn ènìyàn wọ́n ti ń ṣe awareness káàkiri káàkiri lélẹ̀ tí ó sì jẹ́ pé ó ń dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nínú pé awareness ti ń lọ so nídìí eléyìí ẹ jẹ́ kí a fi ọkàn balẹ̀ ẹ jẹ́ ká wípé ní agbára Ọlọ́run Oòduà nation yóò ṣeé ṣe àyè wá mọ̀ bí program ṣe ń lọ tó dàbí pé nẹ́tíwọ́ọ̀kì wa fẹ́ máa ṣe ségesège ah, bí a ṣe ń wò yìí lójú yìí ìyá ó dàbí pé nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ ó fẹ́ bọ́ ẹjá máa bá lọ náà káwọn ohun tí ó ṣẹlẹ̀ hmm. ohun tí ó ṣẹlẹ̀ láàrin ẹ̀ ẹjá máa bá lọ. àwọn àkọ́kọ́ eléyìí tí a mọ̀ pé the secret of happy home kí ló máa ń mú kí ilé ó wà ní ìdùnnú kí ló máa ń mú kí ilé kí wọ́n wà ní aláyọ̀ kí ló máa ń fà á tí ìdùnnú fi máa ń wà nínú ilé kí làwọn ohun tí àwọn wọ̀nyí kí làwọn ohun tí wọ́n máa ń ṣe tí ìdílé wọn máa ń wà ní ìdùnnú ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló jẹ́ wípé wọn à ní ohun méjì tí wọ́n ṣe bí kì ṣe pé wọ́n gbọ́ra wọn yé wọ́n understand tí à ń pè ní marriage wọ́n gbọ́ ara wọn yé láti ìpìlẹ̀ pẹ̀pẹ̀ wọ́n fi inú kan wọ́n fi ń bára wọn lò bẹ́ẹ̀ wọn ò sì tàpá sí òfin tàbí ìlànà eléyìí tí a lè sọ wípé ó de ilé wọn ohun àkọ́kọ́ òun náà ní gẹ́gẹ́ ká mú ni pé n tí à ń pè ní kindness that is àkọ́kọ́ nìyẹn lè tí a mọ̀ sí a lè pè ní inú rere tàbí fífi ìfẹ́ a lè gbé bẹ́ẹ̀ tá a mọ̀ sí kindness kí ló yẹ kí ọkọ ṣe tàbí aya kò ṣe ẹ jẹ́ kí wọ́n kọ́ mu látọ̀dọ̀ àwọn ọkùnrin náà lónìí ẹ jẹ́ kí wọ́n kọ́ mu tó jẹ́ àwọn ọkùnrin because ọkùnrin gangan òun náà ni olórí ilé ṣùgbọ́n nígbà míì àwọn ọkùnrin a máa fẹ́ wu àwọn ìwà kan bẹ́ẹ̀ ni pé àwa lanilé lóòótọ́ ṣùgbọ́n obìnrin òun ló nílé ní tí a ń pè ní kindness ni pé báwo gangan ni wọ́ sí ni ìwà rẹ sí ẹni tí o pè ní olólùfẹ́ rẹ báwo ni ìwà rẹ ṣe rí sí onítọ̀hún kí làwọn inú rere kí làwọn ohun tó jẹ́ pé at least how do you kí làwọn kí làwọn tó ń fi hàn gẹ́gẹ́ bí ìfẹ́ kí làwọn tó ń ṣe fún kí làwọn tó ń ṣe fún tó ń fi mímú ẹ̀ dùn because obìnrin a rí wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé a rí wọn gẹ́gẹ́ bí ẹyin eléyìí tó yẹ ká máa gbé gẹ́gẹ́ eléyìí tó yẹ ká pọ́nlé eléyìí tó yẹ kí a dáàbò bò ǹjẹ́ o ti jẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin ṣé o dáàbò bo ìdílé rẹ ṣé ààbò ń bẹ lórí àwọn ìdílé ṣé ààbò dáàbò bo ìdílé rẹ ǹjẹ́ àwọn ìdílé rẹ ǹjẹ́ àwọn ẹbí rẹ rí ọ gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé aláfẹ̀yìntì pé ẹni tí a ní lájú yìí ẹni tí a ní ní adarí inú ilé yìí ẹni tó tó fẹ̀yìntì ni ẹni tó tó sáde ni ǹjẹ́ kí ni àwọn ohun tó jẹ́ ohun ìdùnnú eléyìí tí o máa ń ṣe fún obìnrin tàbí tí ó ń ṣe fún ìyàwó nulé tàbí fún àwọn ọmọ tó bí tí a bá wò ó dáadáa a rí wípé àwọn obìnrin wa wọ̀nyí wọ́n nílò tí a pè ní attention wọ́n nílò pé kí ọkùnrin kó fún àwọn ní attention yẹn ni pé kí ọkùnrin kó ṣe kí ni o kó fi ara balẹ̀ láti gbọ́ tiwọn ìyẹn ni wọ́n ń pè ní pé ẹnì yìí ìpè lágbájá yìí nífẹ̀ẹ́ òun lágbájá yìí ìfẹ́ tó ní ó ṣì ń exist nínú ìdílé yìí nítorí wípé gbogbo ìgbà tó bá ti nílò ẹ òun náà ló wà ń bẹ fún ó yẹ ká mọ̀ pé tí a bá ti ní ìfẹ́ tá a fi kindness tá a fi hàn sí àwọn wọ̀nyí a máa ń jẹ́ kí okùn ìmí ìdílé kó gùn nípa ìfẹ́ àti ayọ̀ nípa kí àwọn méjèèjì kí wọ́n gbé ní ìṣọ̀kan kí wọ́n gbé ní ìdùnnú àkọ́kọ́ nínú ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì fún ọkùnrin ni wípé ṣé a ò míìsì iṣẹ́ ilé àbí díùtì inú ilé ṣé a ò mí ìṣe ẹ̀ mọ́ ní tìbí iṣẹ́ wa ẹ jẹ́ kí n là péye wa péye ọkùnrin míì á fi iṣẹ́ nígbà tó bá lọ síbi iṣẹ́ láàárọ̀ tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ eléyìí tó yẹ kó darí sílé kó pay attention or kindness sí ìyàwó àtàwọn ọmọ á tún continue iṣẹ́ tó ti ṣe kù níbi iṣẹ́ ó ti da iṣẹ́ ibi iṣẹ́ pọ̀ mọ́ iṣẹ́ inú ilé eléyìí kò kí jẹ́ kí ìdílé kan wà ní ìdùnnú nítorí pé iṣẹ́ tó yẹ kó ṣe nílé ó ti gbé kalẹ̀ ó ti mú iṣẹ́ ọ́fíìsì iṣẹ́ ibiṣẹ́ ó ti mú ìmọ̀ iṣẹ́ ilé èèyàn á fi iṣẹ́ ilé á fi sílé ni èèyàn á fi iṣẹ́ ọ́fíìsì á fi sọ́fíìsì ni ọkùnrin ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo iṣẹ́ tó bá yẹ kó ṣe lọ́fíìsì á wá gbé wá sínú ilé àsìkò tó yẹ kó fi ní táìmù fún ìyàwó fún àwọn ọmọ wọn máa sọ pé o iṣẹ́ yìí mo fẹ́ ṣe iṣẹ́ ọ́fíìsì ni mo ní láti parí ẹ̀ mo ní láti parí assignment no ìyẹn ni wípé you are chasing them away from you because wọ́n rí ẹ gẹ́gẹ́ bí aláàbò tó jẹ́ bí olùdarí inú ilé wọ́n sì rí ẹ bí ẹni tó bí fúdò tá a bá wò bíbélì kan sọ pé ní ẹ jẹ́ kí àwọn ọmọdé kí wọ́n wá sí ọ̀dọ̀ mi torí pé irú wọn nìjọba ọ̀run bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ àti ìyàwó rẹ náà ṣe rí nígbà tí a bá ti yanjú iṣẹ́ tilé ti ta tán ìyẹn iṣẹ́ ọ́fíìsì á gbé kalẹ̀ sọ́fíìsì ni tá a bá ti délé a ní ẹ̀tọ́ láti rí wípé a mójútó àwọn fámìlì wa a ní ẹ̀tọ́ lọ́kùnrin láti mójútó ìyàwó láti mójútó ọmọ ọ̀nà wo láti gbà mójútó wọn nípa wípé ká fara mọ́ wọn níwọ̀n ìgbà tá a bá wà ní tá a bá ti ti fi iṣẹ́ dé tíyàwó bá wà ní kíchìn ẹ̀tọ́ rẹ ni láti ran ìyàwó rẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀tọ́ tó o ní òun náà ni pé kí o ran ìyàwó tó ìyàwó ẹ̀ kó o ràn lọ́wọ́ nígbà tó wà ní kitchen òun ń ṣe léyìí ìwọ náà dẹ̀ máa bá a ṣe léyìí látàrí kó lè yá ni látara bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ ó máa tàkùrọ̀sọ ẹ ó jọ máa fi ọ̀rọ̀ jomi toro ara ẹ jọ máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ara tí a ń pè ní kindness náà nìyẹn because o jẹ́ kó mọ̀ wípé you put her in a separate place in your heart iṣẹ́ inú ilé kì í ṣe bí ká dáadáa ìyàwó nìkan ìwọ ọkùnrin tó ti ti ibiṣẹ́ dé after you relax a while tó bá ń dáná ẹ̀tọ́ rẹ ni pé kó o bá ìyàwó rẹ náà dáná because òun náà ṣáà ti lọ sí ibiṣẹ́ tiẹ̀ òun náà dé iye hours tí wọ́n lò òun náà lòun náà lò níbi iṣẹ́ bọ́ tó bá tún dé àṣẹ obìnrin á tún wá mójútó ohun tó jẹ́ ẹ̀tọ́ inú ilé fún láti ṣe láti dáná fún àwọn ọmọ láti dáná fún ìwọ tó jẹ́ ọkọ láti dáná fún àwọn ọmọ tó bí látara bẹ́ẹ̀ tí ẹ bá jọ fọwọ́sowọ́pọ̀ tí ẹ bá jọ ṣe àwọn nǹkan wọ̀nyí a máa jẹ́ kí okùn ẹ̀mí ìdílé kó tún gùn nínú ìfẹ́ that is ara àwọn tó jẹ́ àṣírí tí a lè pè ní ìdílé aláyọ̀ nìyẹn ara àwọn tí a ń rí lára ìdílé aláyọ̀ òun náà làwọn yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń wo situation ilé tí nàìjíríà ti sọwọ́dà lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ló máa ń wo situation ilé tá a ti bára wa látàrí wípé ìjọba gan ò bìkítà fún ẹ̀mí àwọn ènìyàn ìjọba gan ò bìkítà bóyá àwọn ará ìlú bóyá wọ́n ríná ìjọba ò bóyá àwọn ará ìlú bóyá bóyá wákàtí ẹ̀ gbé ìgbésí ayé rọrùn a ti wá capitalize àwọn nǹkan wọ̀nyí lórí ìdílé a ti gbé responsibility pé ha ìjọba ló yẹ kó ṣe léyìí àríṣẹ́ ṣe a ti wá gbé wọn a ti gbé e lórí ìdílé látara bẹ́ẹ̀ tí a ò bá tètè fura irú ìdílé bẹ́ẹ̀ a máa padà wá mẹ́ẹ̀ torí pé n tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lọ́kùnrin n tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún àwọn ọmọ ní bàbá ohun tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún ọ fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún ìyàwó lọ́kọ a ti gbé kalẹ̀ a ti gbé nǹkan míì dání. ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ òun náà ni wípé ìgbàwo gan-an ni wọ́n tó jẹ́ ọkùnrin ló ti rò pé lónìí o ò fẹ́ kí ìyàwó rẹ kó dáná ìwọ ló fẹ́ dáa ìgbà wo kẹ́ni wọ́n sọ pé lónìí o ìwọ ìyàwó mi o I don't want you to go to the kitchen today I will be the one to cook. because tá a bá ti ń ṣe léyìí but ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa wọ pé responsibility ìyàwó òun ni láti dáná kìí ṣe responsibility tọkọ tọkọ ni pé kó provide ṣùgbọ́n tí ìyàwó ni kò rí bẹ́ẹ̀ ẹ̀yin méjì jẹ́ gbọ́dọ̀ jọ fi ọwọ́ sowọ́pọ̀ torí pé ẹ ti di ọ̀kan ẹ̀yin méjì ẹ ti jọ di ọ̀kan tí o bá wò pé lónìí ọwọ́ ìyá Muhammad èmi fẹ́ dáná lónìí a rí àwọn tí wọ́n ṣáájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a rí ta fún mi gbọ́dọ̀ àwọn sọ́kàlà pé a máa dáná fún Aishat a máa dáná fún jẹ a máa dáná fún àwọn ìyàwó ẹ̀ pé lónìí èmi ni mo fẹ́ dáná fún yín a máa dáná fún wọn. a máa dáná fún wọn kò ní òpin torí pé wọ́n jẹ́ obìnrin ẹ̀tọ́ wọn láti dáná gángan a máa dáná fún wọn kódà a rí kà pé tí wọ́n bá jókòó tí wọ́n bá ń sọ̀rọ̀ a máa wá bu omi fún wọn pé ẹ gba omi nìyí ọkùnrin mélòó ọ̀rọ̀ tí mo ń sọ náà bẹ́ẹ̀ mi náà wí ọkùnrin mélòó lè wò sùsùn pé òkè jẹ́ kí n kàn ti ẹ̀gbọ́n fún ìyàwó òun even àwọn tí wọ́n kàwé gan tó jẹ́ pé wọ́n wà educated gbogbo pápátá ni wọ́n ti filẹ̀ wọ́n ti gbà pé responsibility tìyàwó ni bẹ́ẹ̀ sì kọ́ gbogbo wa pátápátá òun lájọ ní responsibility láti pé kí a jọ mú kí ìdílé wa kó wà ní ayọ̀ àti àlàáfíà a gbọ́dọ̀ take responsibility gẹ́gẹ́ bíi pé ẹ̀tọ́ àtojúṣe wa ni wípé ìdílé wa yìí ó gbọ́dọ̀ wà ní ayọ̀ àti àlàáfíà tí a ò sì gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ti ta tàbí iṣẹ́ ti ọ́fíìsì kó dàpọ̀ mọ́ iṣẹ́ tinúlé a gbọ́dọ̀ wà kẹ́rìn sáwọn ìyàwó wa a gbọ́dọ̀ wà kẹ́rìn sáwọn ọmọ wa a gbọ́dọ̀ fi ìfẹ́ hàn wọ́n kì í ṣe pé ọkùnrin dẹ̀ tún gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ wípé a jẹ́ni tó calm tí kì í ṣẹ́ni tó jẹ́ pé tíyàwó bá ṣe kankan wàá ti jágbe mọ́ táwọn ọmọ bá ṣe kankan wàá ti jágbe mọ́ wọn wọ́n ti wá sọ bàbá yẹn wọ́n ti sọ ọ́ di kú sọ̀rọ̀ nínú ilé ṣe àmọ́ pàwọ́ ọkùnrin la máa ń le jù débi pé tí àwọn ọmọ gan bá ṣẹ̀ ìyá wa sọ fún wọn pé tí ládìẹ bá dẹ̀dẹ̀ bá fẹ́ jọ́ sùládìẹ kí ló dé tóun ò lè bọ́ ọmọ náà because wọ́n fẹ́ kẹ́yìn kẹ́ ẹ ti bàbá wọ́n fẹ́ kẹ́ dínkù sóró nu lé ni ìyẹn ò ní pé ká má tọ́ ọmọ o ìyẹn ò ní pé ká má bọ́ ọmọ wí ṣùgbọ́n ọ̀nà wà tí a lè fi mú kí ìdílé wa kó wà ní ìdílé aláyọ̀ òun náà ni wípé ká jẹ́ kí ìfẹ́ kó wà débi wípé àwọn ará àtagùn nílé rí àárín wa pé ìfúdù nígbà mi ọkọ̀ tẹ́ pé wọ́n máa ń jà gbàgbé pé wọ́n á jà tẹ̀dẹ̀ kó pa ojúṣe tiẹ̀ tó bá yẹ kó ṣe tì fún ìyàwó kó pa tì. àǹdá ọkùnrin tó ń jáde lọ láàárọ̀ ara àwọn tó tún máa ń fà á kí ìdílé kó tún ní happy home ni pé ó ń jáde lọ láàárọ̀ ìwọ ọkùnrin ó tún wá ń padà bọ̀ lálẹ́ náà ó kàn sanwó wọlé lásán náà ni. eléyìí tó bá ń bọ̀ wálé at least bó jẹ́ kódà bó jẹ́ bisikíìtì ten naira kódà kó jẹ́ watermelon kódà kó jẹ́ tangerine ló lè rà kó o rà lọlé àwọn náà mọ̀ wípé o nífẹ̀ẹ́ àwọn o dẹ̀ fi àwọn sọ́kàn ilé yà máa jẹ́ kí ìfẹ́ kó tún gbòòrò nírò ìdílé bẹ́ẹ̀. and then ilé tó wá sí bá rí bẹ́ẹ̀ torí pé díẹ̀ nínú tàwọn ọkùnrin òun nìyẹn ṣùgbọ́n ilé tó ṣe kókó jù ń bẹ́ẹ̀ tó ṣe pàtàkì fún àwọn ọkùnrin òun náà ni wípé a ní ẹ̀mí láti lè sọ wípé my dear mo sorry hmm. arákùnrin kan sọ wípé ó ní arákùnrin eléyìí tí ó bá sọ fún ìyàwó ẹ̀ pé òun sorry nígbà tó mọ̀ wípé òun ṣe àṣìṣe onírú wọn ni a máa ń pè ní kíni a máa ń pè ní pé ẹni tó jẹ́ wípé ó jẹ́ pé ó wà honest ó jẹ́ olótìtọ́ because ṣe rí sọ́ọ̀rì táwọn yẹn ó tú ilé sọ́ọ̀rì tàdé ń wò yìí ó tún gbé ilé ró ó ní arákùnrin tó bá lè sọ wípé òun sọ́ọ̀rì o nígbà tó mọ̀ wípé òun wrong ó ní irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ní à ń pè ní ẹni tó jẹ́ wípé kí ni o ẹni tó wà honest ẹni tó yẹ pé kí ni ẹni tó wà honest ó tún wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní arákùnrin tó bá sọ wípé sorry nígbà tó mọ̀ wípé òun ò ṣúọ̀ bóyá lóòótọ́ lòun ṣe ẹ̀ṣẹ̀ yìí àbí lóòótọ́ kọ́ lòun ṣe é ó ní irú èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ẹni tó ní ọgbọ́n ẹni tó ní ìmọ̀ ẹni tó ní òye ó tún tẹ̀síwájú ó ní wípé arákùnrin tí ó bá lè sọ wípé sọ́rí nígbà tó mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ òun ráìtì òótọ́ lóòótọ́ òun ni òun ráìtì ẹ̀tọ́ òun ni kò yẹ kóun ṣe ṣùgbọ́n tó ṣe é ó ní irú ọkùnrin bẹ́ẹ̀ la máa máa pè ní ọkọ. ẹ rí i pé ohun tó le jù tí ẹ̀dá ò ní lè ṣe ni àwọn nǹkan wọ̀nyí tá a dẹ̀wò tó kéré yìí a máa jẹ́ kí ìdílé kó wà ní aláyọ̀ a máa jẹ́ kí ìdílé kó wà ní ìdílé aláyọ̀ nítorí wípé nígbà míì obìnrin gárugàrù débi wípé wọn ò ní lè sọ sọ́ọ̀rì fọ́kọ ṣùgbọ́n látàrí pé kí ọkùnrin kó lè jẹ́ kí ìdílé rẹ kó wà ní peace kó lè jẹ́ kí ìdílé rẹ kó wà ní ayọ̀ dandan ni kó sọ wípé sọ́ọ̀rì ó dẹ̀ sọ nítorí nǹkan méjì ó sọ nítorí pé ó gbé ìdùnnú ẹbí ilé rẹ ó ṣáájú gbogbo ìdùnnú àti ayọ̀ tó fẹ́ kí ìdílé rẹ kó ní o gbé wọn ṣáájú any other thing o gbé wọn ṣáájú anything o ò jẹ́ kí anything kó over kó override the happiness of your own o ò jẹ́ kí anything kó override the happiness inú ilé ẹ o gbé happiness inú ilé ẹ o gbé e ṣáájú ohun gbogbo òun náà ni arákùnrin tí ó bá lè sọ wípé òun sọ́rì kódà nígbà tí ò jẹ̀bi rárá nígbà tó mọ̀ pé òun ò jẹ̀bi tó mọ̀ pé òun ò jẹ̀bi o ó tún wá sọ pé sọ́rì wọn nírú arákùnrin bẹ́ẹ̀ láò máa pè ní ọkọ ilé tó bá wá tún wá sọ pé sọ́rì nígbà tó mọ̀ pé òun jẹ̀bi wọn nírú arákùnrin bẹ́ẹ̀ láò máa pè ní olótìtọ́ ènìyàn ilé tó bá tún wá sọ pé sọ́rì nígbà tí ò kàn tí mọ̀ tí ò ṣú ọ̀ wọn ní arákùnrin bẹ́ẹ̀ láò máa pè ní ẹni tó ní ọgbọ́n àmọ́ a ò ò ṣe àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n o ṣe látàrí wípé o put ti ìfẹ́ inú ilé rẹ o put ti ìfẹ́ àti happiness tó wà ní inú o put wọn first than any other thing o gbé wọn ṣáájú ohun gbogbo o gbé wọn ṣáájú ohun gbogbo kí àwọn tí wọ́n darapọ̀ wá sórí ẹ̀ ọmọlúwàbí ṣe gan ní ti queen wọn ni wọn fẹ́ kọ òkú àti padà ìwà pátápátá kò lábẹ́ àwọn méjèèjì pọ̀ a lè gbà pẹ̀lú àwọn tí wọ́n rí ìbò tó wà lápàdábọ̀ ìbáwá ṣíẹ̀ ìdí ìbáwá ṣíẹ̀ ìdí. Wawasye. Wawasye. Wawasye. ló ta tún sọ lọ kí la tún kí ni ọ̀nà eléyìí tí yẹn tún lè gbà pé kí ìfẹ́ kó dúró ẹlẹ́ẹ̀karùn-ún nínú ẹ̀ fún àwọn ọkùnrin òun náà ni wípé báwo la ṣe ń communicate báwo la ṣe ń communicate pẹ̀lú ìyàwó báwo la ṣe ń communicate pẹ̀lú àwọn ọmọ wa nínú ilé because communication gangan ó ṣe pàtàkì a ti sọ nípa bí ká sọ pé sorry a ti sọ nípa kindness then communication because tí kò bá ti sí communication ìyẹn ìfọ̀rọ̀wérọ̀ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin ẹbí kò sí bí irú lébẹ̀ ṣe fẹ́ ní peace ẹ máa pe à sọ̀rọ̀ nípa the secret of happy home àwọn àṣírí tó wà nínú happy home lẹ́rìí àwọn ilé kan tẹ́ rí tí wọ́n ń ṣe dáadáa tẹ́ rí tí ilé wọn wà láyọ̀ àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń ṣe constant communication máa ń wà láàrin wọn ìyẹn àwọn máa ń pè ní heart communication ìyẹn ni pé ọkàn tí ó ń communicate sí ara wọn ẹlòmíì lè jáde nílé seven hours six hours ó má bójú ẹ̀yìn rárá even the ordinary text message ó lè má send rárá tọ̀ tó bá ti kúrò nílé ẹlòmíì lára àwọn ọkùnrin tó bá ti kúrò nílé báyìí tó bá tó bá di arìnrìn àjò tó bá ti lè travel bóyá àwọn tó máa ń travel tó máa ń lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó lè má sí communication tí tó máa fi padà wálé eléyìí sì máa ń ṣe kí ni ó máa ń jẹ́ kí okun ìfẹ́ kó dínkù ni communication gangan ó tún jẹ́ tó ṣe pàtàkì eléyìí tó yẹ kí a mójútó ó yẹ kí àwọn ọkùnrin ká lè mọ ọ̀nà tá ó gbà máa communicate pẹ̀lú àwọn ìyàwó wa tá ó gbà máa communicate pẹ̀lú àwọn ọmọ wa because that communication ó ní iṣẹ́ tó fẹ́ ṣe pàtàkì ó ní iṣẹ́ tó ń gangan ṣe nínú ìdílé ó yẹ ká mọ̀ wípé ìdílé tí communication bá ti jogún tó yẹ pé wọ́n bá ti ń jẹ́ pé a bá ti rí constant communication nínú olú ìdílé bẹ́ẹ̀ ẹ rí wípé ìfẹ́ tún máa ń ìfẹ́ tún máa ń gbòòrò sí nínú olú ìdílé bẹ́ẹ̀ ni ìfẹ́ tún máa ń gbilẹ̀ sí nínú olú ìdílé ni wọ́n tún máa ń ní ayọ̀ ọkàn nínú ìdílé pé bí wọ́n ṣe ń communicate lára ara wọn bẹ́ẹ̀ ni wọ́n ń kárí àwọn ọmọ wa lọ́rùn torí náà la sọ pé ọkọ jẹ́ olórí ilé ilé tó gbọ́dọ̀ rí pé ilé òun dúró déédéé ilé òun wà ní happy home ilé òun kún fún ayọ̀ ilé òun kún fún dùnnú so yí fún dòtọ́ kan gán bá jáde kúrò nílé gan a wò pé ha òun gbọ́dọ̀ tètè padà wọlé torí pé mọ̀ pé òun fi àwọn ènìyàn sílé constant communication ó tún ṣe pàtàkì nínú ìdílé pé báwo la ṣe ń bára ẹni sọ̀rọ̀ and then respect respect irú respect wo ni wọkùnrin ló lè fún ìyàwó ẹ̀ yorùbá wọn ní kò sẹ́ni tí ò lè jalè bí ilé bá dá tó bá wá jẹ́rú ọkùnrin bẹ́ẹ̀ irú àwọn respect wo ló fún ìyàwó ẹ̀ ṣé láàrin ọ̀rẹ́ ṣó ń fún ní respect because àwọn obìnrin táwọn náà deserve respect ó ní àwọn gbólóhùn eléyìí tí a ó fi máa bá wọn sọ̀rọ̀ ó ní àwọn gbólóhùn eléyìí tí a ó fi máa pe àkíyèsí wọn sọ̀rọ̀ ẹlòmíì kan tẹ̀lé sọ pé rí sí an educated matter ó lè ní rí sí sọfíà this is at least àwọn orúkọ kan wà tó jẹ́ wípé níwọ̀n gan fún alára rẹ tó lè pe ìyàwó ẹ̀ bí ọ̀ní bí sweetie àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ta lè pera wa my angel my love àwọn kan wà tó yẹ pé a lè fi ti ṣe àdápé látara wípé kí ni by the time tó bá ń pe ojúdò ọkùnrin míì àwọn míì wà tó yẹ pé they will have a unique name to call their wife also the wife will also have a unique name to call her husband nobody will call that name except except him or her tó máa jẹ́ unique name tó yẹ pé kò sí ẹnikẹ́ni tó máa lè perú ọkùnrin bẹ́ẹ̀ àyàfi ìyàwó ẹ̀ kò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa lè pe irú ọkọ irú ìyàwó bẹ́ẹ̀ àyàfi ọkọ ẹ̀ tó máa jẹ́ pé it's a special unique name tó máa jẹ́ pé àwọn ni wọ́n máa pera wọn tí kì í ṣe pé wíwá pé gbà tí wọ́n ti bímọ ẹlòmíì gan tó bá ti lè bímọ báyìí ó di ká máa forúkọ ọmọ pera wọn ìyá kàmọ́ ìyá serifat even though bí èèyàn gan ò kàwé even though tí ẹ ò bá tí ẹ ò bá kàwé ẹ múlẹ̀ tẹ̀ láti rí wípé àwọn orúkọ tí ẹ ò máa pera yín àwọn orúkọ tó wà unique yìí ṣe dandan kẹ́ ẹ pe orúkọ òyìnbó ẹ̀jẹ̀ káwọn náà kí á mú orúkọ ní ayé àtijọ́ àwọn bàbá wa máa ń mú orúkọ yorùbá wá ni wọ́n lè sọ pé ìbàdí àrán ṣe ti gbọ́ wọ́n lè sọ pé ìbàdí àrán wọn ò kọ́ pé ní ẹlẹ́yinjú ẹgẹ́ wọ́n tún lè fún àwọn orúkọ míì tó jẹ́ pé wọ́n á máa pe ìyàwó wọn láwọn orúkọ àbísọ láwọn orúkọ tó jẹ́ pé á wo orúkọ yẹn nínú orúkọ àbísọ ẹ̀ nínú orúkọ tá a bímọ tó jẹ́ pé ó yàtọ̀ nínú orí ó lè jẹ́ oríkì ó lè jẹ́ lára àwọn oríkì gẹ́gẹ́ láti máa pè é tó já jẹ́ ní èdè ti Yorùbá wa pé mi ọ̀ àṣàkẹ́ mi ọ̀ àjíkẹ́ mi àwọn orúkọ wọ̀nyí pọ̀ nílé tí a lè fi pera wa tí òun ìlànà ti ilé ìbò dání rárá tọ̀ tí ọkọ lè pe ìyàwó tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí àwọn tí tí àwọn tí ó dúró tó jẹ́ pé tó dúró tá a bá jáde nílé gan á yùn á máa yùn ọmọ á yùn á máa yùn pé ha kí ló dé yóò ti wọlé because the communication the contact is there àti fi contact kan síbẹ̀ ni pé kò sí ẹnikẹ́ni tó lè tó lè break ẹ̀ àwa náà la lè break ẹ̀ fún ara wa ohun tá a fi síbẹ̀ yẹn àwa gẹ́gẹ́ fún ara wa la lè break ẹ̀ because a ti gbin ìfẹ́ àwọn kan máa sọ wá ní Let them feel your presence if you are present, and let them feel your presence if also you are absent. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ jẹ́ kí wọ́n fi ẹ jẹ́ kí wọ́n ní fílì wípé tó bá di ọkọ jẹ́ kí àwọn ọmọ tó bí jẹ́ kí fámìlì rẹ jẹ́ kí wọ́n ní fílì wípé o ò sí nílé. Tó o bá dẹ̀ tún wà nílé náà jẹ́ kí wọ́n ní fílì wípé o wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi ló jẹ́ pé àwọn obìnrin wo ò ní fílì bóyá wà níbẹ̀ àwọn àsìnlẹ̀ they don't have the feelings wọn ò ní rárá àtọ̀ bọ̀ kì í dẹ̀ ṣe pé bóyá kí ni because irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti gbé ìfẹ́ títa ó ti gbé lérí family ẹ̀ so ọkùnrin ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa gbé responsibility títa or responsibility ibiṣẹ́ á wá gbé above responsibility ẹ̀ lè tó yẹ kó ṣe nínú ilé at least àwọn ó yẹ kí wọ́n àtìyàwó kẹ́ ẹ lẹ́jọ́ jókòó kẹ́ ẹ jọ kẹjọ jumi tó rọ kẹjọ fọ̀rọ̀ kẹjọ àti kẹjọ discuss about the life ó yẹ kẹjọ máa discuss pé ok ní wíìkì yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ ní wíìkì kí kẹjọ ní at least ẹ máa ní ẹ máa ní plan tó yẹ pé ẹ̀yin méjì lè jẹ́ ẹ̀dẹ̀jọ́ máa work towards that plan ó máa ń jẹ́ kí ọkùnrin kó tètè succeed ni ó dẹ̀ máa ń jẹ́ kí ilé kí wọ́n dúró ṣinṣin ní ìdílé aláyọ̀ títa àwọn ọkùnrin ó ní mo ti ra mẹ́nu báyìí mo ti yànnà náà lórí àwọn ọkùnrin wípé ká wà kindness ká wà lóyà ká ní respect ká dẹ̀ lè sọ wípé sorry and then communication very very important communication ó wà very very important pé ká make sure wípé à ń pè wọ́n à ń tẹ́ ìbúrò common text message a lè send ẹ̀sùn pé báwo ni níbo ló wà á tún lè pè wọ́n gan tó wáyé pé ní tó yẹ pé ó ń lọ sọ́jà ni ọ̀rọ̀ yìí ò kì í ṣe bóyá pé àwa tá a kàwé nìkan tàbí àwọn tí wọ́n kàwé nìkan àti àwọn tí ó kàwé àti àwọn tó kàwé olùlọ́báwé ó yẹ kí a ní ìfẹ́ àwọn ìyàwó wa ó sì yẹ kí a máa ràn wọ́n lọ́wọ́ ó yẹ kí a máa ràn wọ́n lọ́wọ́ ó yẹ ká máa ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá wà ní kitchen ó yẹ ká ràn wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wo ló ń ṣe é ibùdó a rí ìkà wípé ohun tó bá fi mú ọkùnrin tí ò bá ti ran ìyàwó ẹ̀ lọ́wọ́ ó ti ta ó ti ta ko òfin súnà alukur'an mi ò mọ̀ bóyá bó ṣe rí inú báíbù nìyẹn ṣùgbọ́n nínú alukur'an ọlọ́run ní pé ká ran àwọn even radis gan sọ pé ẹ gbọ́dọ̀ ran àwọn ìyàwó yín lọ́wọ́ a sì rí nínú àwọn tí wọ́n fi kọ́ wa àti nínú àwọn tá a tún bá àti nínú àwọn tá a tún sọ pé ànábì mọ́ tún máa ń ran àwọn obìnrin ẹ̀ lọ́wọ́ kódà ó máa ń dáná fún oúnjẹ kódà ó máa ń fọ aṣọ ẹ̀ kódà ó máa ń kódà ó máa ó máa àwọn ìkẹ́ àti ìkẹ́ kódà wọ́n tún là pé a tún gbọ́dọ̀ máa fún àwọn èèyàn wa ní owó lóṣooṣù pé o ṣe tó tún bá mi tọ́jú ọmọ o ṣe tó tún tún lè ṣe o ṣe tó tún wà pẹ̀lú mi ó gbọ́dọ̀ níye tí wọ́n máa gbàdúrà that is secret of the happiness happy home. even though kówó yẹn kó má pọ̀ kódà it can be just only five hundred dirham or let me say 500 naira or 1000 or let me say 5000 To buy jẹ́ constant to buy ń your way, ẹ̀ pé 5000 yìí at least mo fẹ́ máa fi múnú ẹ̀dùn lóṣooṣù ni mo wá ń fún un ìyàwó yẹn gàmọ̀ pé ọkọ òun fún òun ní because you have to look for happiness because to buy ti happiness your way, you have already win the whole hour. o ti happiness inú ilé nìyẹn o ti happiness inú ilé nìyẹn o ti rí tí wọ́n ń pè ní happiness inú ilé nìyẹn because tó bá ti lè ṣe wípé ìwọ tó jí ọkùnrin that is why i talk so far pé ọkùnrin gbọ́dọ̀ learn how to say sorry even though when you know that you wrong nígbà tó mọ̀ pé you are wrong you have to say sorry you have to say sorry even though when you know that you are wrong that is why the proverb i bring to some fún wa pé ọkùnrin tó bá sọ wípé sorry nígbà tó mọ̀ pé òun wrong we call that kind of man honest àdéhùn tó sọ pé sorry nígbà tí ò kàn tiẹ̀ sure tí ò rò pé bóyá pé ah ṣé òun ṣe àbóhun ò ṣe we call that wise nílẹ̀ tó dẹ̀ sọ pé sorry nígbà tí ó mọ̀ bóyá kinní yìí ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ nígbà tí ò mọ̀ rárá irú wọn láti máa pè ní ọkọ wọn ní but you don't do it but you do because you want your happiness of your home you place it over any other thing you place happiness of your home over any other thing you didn't joke with happiness of your home gbé wọn lórí ẹ ṣé tó bá dẹ̀ jẹ́ mọ́ṣẹ́ office do it in the office don't bring it at home because tó bá ti jẹ́ ọkùnrin you have also the responsibility to yẹ kó o take tó bá wà nílé o ní responsibility tó yẹ kó o take àsọkùnrin tó bá wà nílé náà ilé tó máa mú kí ìdùnnú ká máa bá ẹ ká máa bá àwọn ẹbí ẹ it is part of your pé kò wo àwọn ọmọ ẹ fọ̀rọ̀jomi tó rọrọ pẹ̀lú wọn play with them you have to play with your wife you have to play with your children ẹ bá wọn ṣeré then wọ́n tún jẹ́ kó yé wa wípé tó bá jẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ at the evening time ẹ lè work out pẹ̀lú wọn ẹ kó wọn jáde ẹ jọ work out ètò ìfòdòkú jẹ́ one hour exercise lẹ́lẹ̀ fi jọ ṣeré lọ́kẹ́ tó ń jọ ṣeré padà kó jẹ́ one hour exercise lẹ́yìn mẹ́ta tẹ gbogbo yín lẹ́lẹ̀ fi ṣeré lọ kẹjọ rìn lọ kẹtún jọ rìn padà wá sílé then you have to respect your wife you have to respect your family then o gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé you have to defend them ọkùnrin máa ń defend family ẹ̀ ni ọkùnrin máa ń dáàbòbò family ẹ̀ ni ọ̀nà wo ni wọ́n fi ń dáàbòbò family tiẹ̀ that is the secret of the happy home tẹ́ bá ra àwọn ilé kan tí wọ́n wà happy àwọn nǹkan wọ̀nyí tí mo ń sọ yìí ohun tí wọ́n ń ṣe ohun tí ọkùnrin náà tó ń ṣe tó ń mójútó ó ń defend family ẹ̀ ẹ jẹ́ kí n mú kéèsì tẹ̀ kan ara wá fún yín tẹ bá wo case àwọn ṣé p square ni wọ́n ń pè wọ́n ni àwọn obìnrin àwọn àṣẹ p square náà ni wọ́n Peter Okoye and this Okoye ẹ wò ó ṣé Peter Okoye kọ́ ló fẹ́ Yorùbá tí wọ́n ní kò gbọ́dọ̀ fẹ́ but ó defend woman yẹn ó defend àwọn ọmọ ẹ̀ ó defend ilé ẹ̀ and then àwọn méjì dẹ̀ pé Peter Okoye gbàbí kan rúgẹ ilé tó jẹ́ èkejì náà gbàbí kan látara pé kí ni wọ́n fẹ́ defend family wọn ni wọn ò place family wọn over materialism oh please, family wọn over over over over life materials wọ́n jẹ́ kí family wọn kó jẹ́ kó jẹ́ the first nínú ọkàn wọn bí ọkùnrin ṣe gbọ́dọ̀ jẹ́ kí family ẹ̀ kó dúró nìyẹn ìyẹn fún titi àwọn ọkùnrin jẹ́ kí sáré lọ sí ìpàwọ́. ní fún àwa tí a jẹ́ obìnrin ó kàn wá fẹ̀yìn tí ẹ jẹ́ ìyàwó nulẹ̀ ẹ̀yin tí ẹ jẹ́ ìyá ó kàn yín báyìí kí ni ohun tó yẹ kí ẹ̀yin náà kí ẹ ṣe ilé tó lè mú kí ilé yín wà ní happiness ẹ mọ̀ lábẹ́ pé àkọlé ètò wa tòní ó náà la ní the secret of happy home kí làwọn tó yẹ kí ìyàwó tó yẹ kí òun náà ṣe láti rí i pé ilé ètò náà wà ní happy hmm. rí i pé àwọn bàbá wa máa ń sọ wọn ní obìnrin wọn ní lónílé òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ yìí obìnrin àwọn ni wọ́n nílé àwọn obìnrin àwọn ni wọ́n ní ilé torí pé obìnrin òun dé ilé mú àkọ́kọ́ tó yẹ kí obìnrin tó yẹ kó ní láti lè rí pé ilé wọn wà ní ìfọ̀kànbalẹ̀ òun náà ni kí obìnrin jẹ́ ẹni tí ó máa mara mú azin ẹjẹ́ ká pè ní pé ẹni tí ó máa ṣe kí ni o tí ó máa ní àfínjú ẹ jẹ́ kí n lo gbólóhùn àfínjú bí obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àfínjú obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé ó mọ ẹ̀tọ́ inú ilé láti tún inú ilé ṣe obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé a máa tún inú ilé tó jẹ́ pé kì í ṣe anta máa ń pè ní pàmbọyọ láti bọ àwọn àṣẹ máa ń sọ̀rọ̀ ẹni bíi pé á jẹ ẹni tí kò ẹni tí kò ẹni tí kò ní àfínjú rárá obìnrin gbọ́dọ̀ jẹ ẹni tó ní àfínjú nínú ilé torí pé n tí àwọn obìnrin yìí bá ń ṣe òun náà ni àwọn ọmọ máa máa ṣe ohun tí wọ́n bá tí wọ́n bá bá òòtà torí pé obìnrin tún súnmọ́ ọmọ ju àwọn ọkùnrin lọ obìnrin gbọ́dọ̀ jẹ ẹni tó ní àfínjú ó gbọ́dọ̀ ní àfínjú sí ara rẹ̀ ó gbọ́dọ̀ ní àfínjú sí àwọn ọmọ ó gbọ́dọ̀ ní àfínjú sí inú ilé ẹ̀ kódà ẹ ilé obìnrin míì sì máa gbóòórùn oríṣiríṣi látara wípé irú obìnrin bẹ́ẹ̀ kò ní àfínjú obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àfínjú obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àfínjú ẹni tó mara mú ẹni tó mọlé tọ́jú ẹni tó mọlé túnṣe ẹni tó mọlé tò ẹni tó jẹ́ pé kódà àwọn ọkùnrin níbi tá a bàjẹ́ dé a lè gbé nǹkan síbi yìí wọ́n ló máa sọ pé máa ìdàbí tó gbé sí yẹn ò dáa no no no no no wà á dẹ̀ gbé tó yẹ kó dáa obìnrin bọ́lọ̀ jẹ́ ẹni tí kìíní ẹni tí ó ní àfínjú torí pé obìnrin bọ́lọ̀ tí obìnrin bá jẹ́ ẹni tó ní àfínjú tí ó ní àfínjú nínú ilé a máa jẹ́ kí ilé kó tún wà ní ní ìdùnnú kóbìnrin jẹ́ ẹni tó ní àfínjú obìnrin tó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé òun náà tún wà kánlẹ̀ sí ọkọ ẹ̀ òun náà tún ní kíni òun náà tún ní inú rere sí ọkọ báwo ló ṣe lè nínú rere sọkọ báwo lóbìnrin ṣe lè wà kánẹ̀ sí ọkọ ni pé nígbà tí ọkọ rẹ ń jí lọ bí iṣẹ́ láàárọ̀ ó ti jí jáde ah, sorry ó jí láàárọ̀ ń lọ síbi iṣẹ́ ẹ̀yin obìnrin àwọn ọkùnrin nígbà míì a lè wọ tabárì a lè wọ trọ́sà lérí lérí a lè wọ a lè wọ rẹ̀ lérí blue but obìnrin ló máa sọ wípé darlene aṣọ tẹ́ wọ̀ yìí it is not good it is color riot obìnrin mọ bó ṣe máa select colour fọ́kọ ẹ̀ this is colour the tie ti máa lò lélẹ̀ this is colour of shirt tẹ́ mú lélẹ̀ then aṣọ bàtà wo lẹ sí no bẹ́ẹ̀ ni wọ black sí sí paul sí pink lè no black kò lè lọ pẹ̀lú ẹ̀ ẹ wọ blue bẹ́ẹ̀ ti wo lẹ fẹ́ lò this is at least obìnrin á access ọkọ ẹ̀ kó tó kúrò nílé pé báwo ló ṣe múra sí ṣé ìmúra ọkọ òun ṣó wà presentable tó bá dé ta then what else again you have to pack ah, out or sorry you have to pack in pé mo fi ọlọ́run sìn yín ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ àwọn nǹkan wọ̀nyí that is a secret of happy home baálé mi kódà kì ṣe dandan kéèyàn kàwé lọ títí gbogbo àwọn nǹkan wọ̀nyí pé bí ẹ ṣe ń jáde lọ láàárọ̀ yìí ẹ bá dùnú pàdé ẹ ṣoríire o ọkọ bá ò ní sáyẹ́nsẹ̀ at least wàá fún ọkọ yẹn ní prayer kó tó kù lè because àdúrà tí obìnrin bá gbà fún ọkọ ẹ̀ a máa tètè gbà á eléyìí a máa even though tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá jẹ́ alágbèrè tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá jẹ́ onísìnà tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń jáwó pé ha inú ilé a máa yún inú ilé ayọ̀ inú ilé a máa yún pé kò ń kó wálé because o ti fún un ní happiness of the day nígbà tó ń jáde ní làárọ̀ ó ti jẹ́ kó wò pé irú aṣọ wo ló wọ̀ jáde irú táì wo ló lò ṣó bá gbà mú irú aṣọ wo ló jáde irú fìlà wo ló dé sí bùbá tó wọ̀ sásọ tó wọ̀. wọ́n kọ́kọ́ access ọkọ ẹ láàárọ̀ kó tó kúrò nílé then wàdé fàdúrà sìn then then the responsibility lórí àwọn ọmọ obìnrin gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ wípé a place routines ẹ̀ lẹ́yìn a lè pè ní daily routine lérí àwọn ọmọ wípé before six wọ́n á ti dáná fáwọn ọmọ àwọn ọmọ á ti jẹun ilé tó fẹ́ nu àkódà ebi ò ní pa ọmọ o ò ní jẹ́ kí iṣẹ́ kó gba responsibility inú ilé ẹ lọ́wọ́ ẹ ọ̀pọ̀lọpọ̀ òbí mi ló jẹ́ pé àwọn ọmọ á ti sùn gan kan tó fún wọn lóúnjẹ àwọn ọmọ á ti sùn ọmọ mi á ti sùn ẹlòmíì ò lè jẹ́ bí aago mọ́kànlá lẹ́nu tó máa dáná tán but kí ni tẹ́ ẹlòmíì even though ọgá ti sùn oúnjẹ oúnjẹ oúnjẹ tó yẹ kó wọ́n ti jẹ bóyá bí aago mẹ́fà bí aago méje a máa sùn síbi àgọ́ mẹ́rin pé ẹ máa ti gbọ́ táwọn ọmọ yẹn á ti máa kùn mm, mm. èmi ìgbà ọkọ gan ti máa pòṣé irú obìnrin bẹ́ẹ̀ gbọ́dọ̀ adjust láti lè ní happy home o gbọ́dọ̀ mọ time o gbọ́dọ̀ ní daily routine tí gbogbo tó bá jọmọ iṣẹ́ inú ilé látara bẹ́ẹ̀ ọtọkọ náà bá dé òun náà lè assist ẹ láwọn tó kù obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé a máa access ọkọ ẹ̀ kó tó kù ní làárọ̀ then á ni jẹ́ ẹni tó jẹ́ pé ó wà ó neat obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó neat the neatness ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó neat torí pé n tó ṣe pàtàkì òun náà ni kí obìnrin kó ní àfínjú ohun tó ṣe pàtàkì òun náà ni kí obìnrin kó ní àfínjú obìnrin ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo ohun tó bá azinrin ni mo fẹ́ pòtẹ̀ ní mo ṣe fẹ́ put ẹ̀ but à ń gbé kalẹ̀ bọ́lọ̀ bá ṣe fún mi ní ọgbọ́n àti mẹ̀mọ́ ni pé obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé kò ní gbé iṣẹ́ ẹnu kò ní gbé iṣẹ́ tó yẹ iṣẹ́ ọ́fíìsì òun náà ò ní gbé lérí iṣẹ́ ẹnu lé ẹlòmíì okra lóbìnrin míì gan ó pùrìvà kó lo most of the time ẹ lọ́fíìsì dàn inú lé and then again kí làwọn tó yẹ kóbìnrin náà tó máa ṣe inú lé ni pé ó yẹ kó obìnrin jẹ́ tó yẹ pé òun náà ní contact relationship pẹ̀lú òun àtọkọ ẹ̀ ìjọ tọkọ bá wà nílé tí ò lọ bí iṣẹ́ wọ́n á jọ lè ṣeré gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó wọ́n á jọ jíròrò wọ́n á jọ wọ́n á break issue out wọ́n ẹ máa mú topic wá tẹ́ ẹ máa debate ẹ máa mú topic wá tẹ́ ẹ máa discuss everybody á rẹ́rìn-ín irú ọjọ́ yẹn gáàsì obìnrin túbọ̀ lẹ́yìn pé ó wà tó jẹ́ pé tọkọ bá wà nílé gan instead tọkọ yẹn fi máa lọ ta dèmọ́nulé kí làwọn ń tà lè fi di àwọn ọkùnrin múlé bóyá bíi snacks obìnrin míà tó bá lè ṣe lọ́ra wọ́n máa ń ta wàrà chinchin wàrà meat pie ó ti mọ̀ pé sunday yìí everybody ló wà nulẹ̀ then let me give them refreshment let them be happy at least there is a lot of delicious food tí obìnrin lè ṣe níbi pé at least the aromas of that food will not allow the man to go out ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ló jẹ́ wípé tíyàwó tí wọ́n fi ní happy home òun náà ni wípé ìyàwó ẹ̀ mú jẹ́ ṣe ohun tí a ń pè ní happy home tó jẹ́ ó túbọ̀ ọkùnrin obìnrin túbọ̀ lọ jẹ́ ni tó jẹ́ pé kí o ó mọná dá ó mọ oúnjẹ ṣe tí obìnrin ò bá ti mọná dá wow the secret of that happiness ó ti mẹ́hẹ obìnrin gbọ́dọ̀ jẹ́ ni tí kí ni ẹni tó mọná dá ẹni tó lè dáná tó lè at least tó lè ṣe different food tí kì í ṣe pé just one way food like Buhari a lè prepare bóyá jollof rice ni o bóyá fried rice ni o bóyá meat pie ni o bóyá bóyá egbò ni o bóyá egbò àtẹwà ni o bóyá some local food tó jẹ́ pé the family one. àwọn family again they don't even expect from you. obìnrin gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé kí ni o tún mọ̀ náà dáa obìnrin bọ́lọ̀ jẹ́ ẹni tó mọ̀nà dá tó jẹ́ wípé ó lè dáná fún àwọn ọmọ ẹ̀ láti jẹ ó lè dáná fún ọpẹ láti jẹ tọkọ bá dẹ̀ ti wọlé tó bá dé there is a reason question that you ask your husband how is work today I hope it is not stressful báwo ni iṣẹ́ yín lónìí ṣàlàáfíà ni ṣé kò kọjá àfaradà then you continue communicate fún ọkùnrin gẹ́gbà mi ga àmàdédé wọlé àdèmà yóò wá gbóná bàbá alágbájá ọ̀yá nà nà ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ omi ti wà ní bedroom ẹ lọ́wọ́ ẹ that is ẹ̀tọ́ torí wípé irú obìnrin bẹ́ẹ̀ ó ń gbèrò pé kí fámìlì nǹkan máa gbèrè nínú ìfẹ́ ni ó ti pé kí fámìlì ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní dàgbà nínú ìfẹ́ rúbẹ́sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé òun náà ó respect ọkọ ẹ̀ dáadáa ó dẹ̀ tún respect àwọn fa ó respect family ẹ̀ ìyá sábà máa tẹ́yìn sábà máa sọ pé múdà ọkọ ní Kabiru ó baba Sefiu no obìnrin náà wá orúkọ á wá orúkọ tó náà lè pe ọkọ ẹ̀ tó máa jẹ́ unique name tó jẹ́ pé nobody tó lè pe ju òun lọ ó lè mu lórúkọ Yorùbá láì mọ orúkọ tó padà dáa pé wúrà mi fàdákà mi ayọ mi ẹni bí ọkàn mi ìfẹ́ mi àwọn orúkọ yẹn pọ̀ tá a lè mú nínú àwọn orúkọ Yorùbá tá a lè mú dáadáa tá a lè máa fi pera wa. and then obìnrin obìnrin túbọ̀ lọ jẹ́ ẹni tó jẹ́ pé kò lẹ́ nínú eré ṣíṣe because it is part of the secret of the happy home obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó lẹ́ nínú eré ní ṣíṣe kò gbọ́dọ̀ lẹ nínú eré ní ṣíṣe is part of the secret of the happy home tó yẹ pé ó tún ṣe pàtàkì ní inú ìdílé àǹdẹ táwọn ọmọ bá dé láti school obìnrin gbọ́dọ̀ ní time láti yẹ̀wé wọn wò kí kọ́ ní school lónìí láti béèrè kí làwọn ọmọ yẹn kọ́ ta lẹ bá ṣeré ní school lónìí ta lọ rẹ yín school lónìí báwo lẹ ṣe ṣe gbàwó lẹ délé that is a series of questions tí wọ́n gangan lè bi àwọn ọmọ ìlérè láti mọ position tí wọ́n wà láti mọ nǹkan tí wọ́n ń ṣe láti mọ ibi tí wọ́n fi sí and láti lè carry wọn along in the right way but ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ò ṣe ojúṣe yìí níbùdó ó bá ọkùnrin wí ó bá obìnrin wí a gbọ́dọ̀ rí wípé a jẹ́ kí àwọn ìdílé wa wọ̀nyí ìdílé tí Ọlọ́run fún wa wọ̀nyí a gbọ́dọ̀ rí pé wọ́n dúró ṣinṣin láì sí ohunkóhun tó lè bì wọ́n ṣubú. a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ìdílé wa a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n dúró ṣinṣin láì sí ohunkóhun èyí tó lè bì wọ́n dànù. a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ìdílé wa a gbọ́dọ̀ jẹ́ kí yẹ pé a fi nígbà nígbà míì gan nígbà míì wà kàn wò pé lónìí a ò dáná kankan ẹ ká lọ sí italy ká lọ jẹun ìyẹn nígbà bí agbára bá ṣe máa ṣùgbọ́n obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní tẹríba ó gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀ pé ó gbọ́dọ̀ tẹríba pátápátá torí pé tí obìnrin bá ti jẹ́ kí pride kó rúgbò òun lójú tó ti di pé ó ti ó ti torí àwọn obìnrin wà kan jẹ́ pé bóyá ká pè wọ́n ní ká pè wọ́n ní first class ní uh, society ká pè wọ́n ní first class industry wọ́n á jẹ́ kí first class yìí ọ̀ká pè wọ́n ní pé ṣé bá ṣe bẹ́ẹ̀ la ṣe lè pé á ti rúgbò wọ́n lójú débi wípé wọ́n á ti gbé responsibility inú ilé wọ́n á ti gbé fún ọmọ ọ̀dọ̀ wọ́n á gbé responsibility inú ilé wọ́n á gbé fún ọmọ ọ̀dọ̀ láti ṣe ohun tó jẹ́ ojúṣe tiwọn tó yẹ kí wọ́n ṣe wọ́n á gbé fún ọmọ ọ̀dọ̀ dẹ ọmọ ọ̀dọ̀ àwa dúró nídúró ọmọ ọ̀dọ̀ á replace wọn ọmọ ọ̀dọ̀ á dúró nídúró intermediary láàárín òun àtàwọn ọmọ láàárín òun àtọkọ obìnrin ò gbọdọ̀ fi inú lé ẹ̀ àti it is home her home kò gbọdọ̀ fi tàfàlà kò gbọdọ̀ fi joke pẹ̀lú anything then kí ló tún máa ń jẹ́ kí ilé tún wà ní ìrẹ́pọ̀ ni pé you have to keep the secret of your family obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tí kí ni tá a máa pa àṣírí inú ilé ẹ̀ mọ́ níjọ́ tẹ bá rí jẹ wàá keep that secret yẹn níjọ́ tẹ rí jẹ wàá keep that secret yẹn níjọ́ tínú yín dùn wàá keep that secret níjọ́ tínú yín ò dùn wàá keep that secret. torí pé obìnrin gangan ló nílé tí obìnrin bá ti lè keep secret ẹbí ẹ̀ tí obìnrin bá ti lè keep secret family ẹ̀ That is it. The family is full of happy. Huh. bẹ́ẹ̀ni arákùnrin mi kan sọ wípé mr bóyá arákùnrin àbárábìnrin wọ́n ní báìbù náà sọ bẹ́ẹ̀ wípé ohunkóhun tí a bá ti so pọ̀ mm-hmm. wọ́n ní wọ́n ti di ìkan náà wọ́n sọ wọ́n ní wọ́n ti di ìkan náà the unity of the holy spirit wọ́n ti di ìkan náà báìbù náà sọ fún wa pé ká fi ìfẹ́ lò ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ jù ẹ rí i wípé akàmútà àwọn obìnrin mo mú un lérèfé mo mú un lérèfé nítorí wípé tí ọkùnrin bá ti jẹ́ onísùúrù dáadáa ó máa rí ilé ẹ̀ control ṣùgbọ́n àwọn obìnrin kan náà wà tó jẹ́ pé wọ́n burú débi wípé kò sí ní tẹ̀lé ṣe fún wọn tí wọ́n lè gbọ́ tó jẹ́ pé wọn ò kọ̀ kí inú ilé ìdílé kó dàrú wọn ò kọ̀ tí inú bá ń bí wọn ìyẹn náà sọ pé tí inú bá ń bí yín wọ́n ní kí ẹ má ṣe make decision that is why ta sọ pé ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ máa sọ wípé sorry pé ẹ má bínú ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ẹni àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí inú ìyàwó rẹ̀ bá wá rọ̀ tán ó wá lè sọ pé my dear fún tó dẹ̀ ṣe yẹn tó mọ̀ pé ó kù díẹ̀ káàtó because you put the happiness of your family first than any other thing ó fi síwájú ju ohunkóhun lọ because that happiness ó wà very very important. kí la tún pè é ìfẹ́ a rí pé gbogbo tá a bá ti ń sọ̀rọ̀ we mention about the love ìfẹ́ tó ṣe pàtàkì kí a nífẹ̀ẹ́ ara wa kí ọkọ kó nífẹ̀ẹ́ ìyàwó kí ìyàwó kó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ because nígbà tá a bá ti nífẹ̀ẹ́ ara wa dáàtì ó tàn tá a bá wà káfíńtì anábì muhammadu sallallahu alayhi wa sallam wọn ní kàdíjà tó fẹ́ bẹ́ẹ̀ ó ní jùlọ lọ́gbọ̀n orí gan àìsà ó jùlọ gan ṣùgbọ́n torí pé ìfẹ́ wà láàrin àwọn méjèèjì torí pé wọ́n jọ fi ìfẹ́ lò ìyàwó ò rí because ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ pé ìyàwó ju ọkọ lọ dáadáa tóun gẹ́dẹ̀ mọ̀ pé òun ju arákùnrin yìí lọ lọ́jọ́ orí ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ lò nínú pé kí ilé kó wà ní happy nínú pé kí ilé kó wà ní ìṣọ̀kan nínú pé kí ilé kó kí ilé kó live in happy home nínú tá a fẹ́ lò ní wípé what are the responsibility that both of you agree on to make sure this family stand it is very very important that we the both of you should agree pé ilé yìí a fẹ́ kó dúró lórí ìṣọ̀kan a fẹ́ kí ilé yìí kó dúró because most of the family most of the break up today it is that they let they leave they i mean they abandon their responsibility for husband you have to do your responsibility at home pé o make sure wípé o ò gbé ilé ẹ lérí ohunkóhun the same thing for his wife o gbọ́dọ̀ mí sọ yìí pé o ò gbé iṣẹ́ responsibility inú ilé ẹ o ò gbé lérí ohunkóhun then the forgiveness láà especially àwọn obìnrin you have to forgive quick tí àwọn tí ọkọ bá ṣẹ̀ forgive him immediately tó bá sọ wípé i'm sorry and then ilé dẹ̀ tún gbọ́dọ̀ do the secret of it pé there is nothing like repetitive ohun tó ti ṣẹlẹ̀ at the past ohun tó ti ṣẹlẹ̀ níjẹrin níjẹta and then you still bring it up with today's issue ohun tó ti lọ ẹ tó bring it padà wá sí issue tó ń ṣẹlẹ̀ lónìí a máa jẹ́ kí kò kí jẹ́ kí ìdílé kó ní lọ síwájú ẹ má gbàgbé pé à ń sọ̀rọ̀ nípa the secret of the happy home kí ni àwọn àṣírí a ti sọ lọ́pọ̀lọpọ̀ ilé tó lè mú kí ilé kó wà ní happy home then kí la tún máa ń sọ nípa ẹ̀ àti sọ nípa apologize pé kí obìnrin ọkùnrin kẹlẹ́ máa sọ pé mo sorry níwọ̀n gbà tẹ́ ẹ̀ṣẹ̀ gan ẹ sọ wípé mo sorry nígbà tẹ́ ẹ̀ ṣúọ̀ ẹ sọ wípé mo sorry nígbà tẹ́ ẹ ṣúọ̀ ẹ sọ wípé mo sorry because ẹ sọ àwọn nǹkan wọ̀nyí látàrí ẹ sọ látàrí pé kí ilé yín kó lè wà ní odidi ẹ sọ látàrí pé kí ilé yín kó lè wà ní ìṣọ̀kan then kí n tún pè respect ẹ gbọ́dọ̀ respect ara yẹn yín méjèèjì ọkọ gbọ́dọ̀ respect ìyàwó ìyàwó gbọ́dọ̀ respect ọkọ ẹ gbọ́dọ̀ jọ respect ara yín ni ẹ gbọ́dọ̀ jọ respect. then number three ẹ̀yin méjèèjì àtọmọ ẹ lè jọ kàn dúdú sínú ilé náà bí wàá tún wéde working now ẹ kàn lè ṣeré ẹ jáde kúrò nílé ẹ tilẹ̀kùn ẹ walk away just maybe thirty minutes one hour ẹ tún rìn padà ẹ take another new fresh látàrí bí tẹ́tí jọ́rìn lọ ẹ má má jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ ẹ jọ má má jọ ṣeré pa láàrin ẹ̀ àwọn ọmọ náà máa wò pé your children will grow up with love àwọn ọmọ yín wá dàgbà nínú ìfẹ́ ẹ má jẹ́ káwo situation tó ń ṣẹlẹ̀ nàìjíríà ń sìn yìí káwá dílé kí gbogbo ẹ má pé n tó ń ṣẹlẹ̀ yìí káwá fi n tó yẹ ká ṣe sílẹ̀ gẹ́gẹ́ bí ọkọ káwá fi ojúṣe wa gẹ́gẹ́ bí ìyàwó tá a bá ti jẹ́ kí n tó ń ṣẹlẹ̀ ní location nine tá a bá ti jẹ́ kó affect family wa That is the end of that family. The breakup will be the next option. But the secret of the happy home, òun náà ni wípé kí ẹ̀yin méjèèjì ban on that relationship kí ẹ wà on that relationship today, starting from the beginning. Asọkùnrin ẹ lè wọ́pọ̀ kí ẹ lónìí, ẹ mọ ìsọ ìwọ ọkùnrin ni gbọ́dọ̀ jẹni tí wàá máa ràn ìyàwó o gbọ́dọ̀ jẹ́ ẹni tí wàá máa assist ìyàwó ẹ nínú ilé ní kíchìnì nípa aṣọ ní ibùdó títí kanra ọ́ndìzẹ̀ o lè fọ́ ṣebí ìyàwó ẹ ni it's your wife bọ́ ọkùnrin mi à sọ pé ah èmi kí wọ́n á fọ́ kí n fọ kí n fọ kí n fọ àtẹ̀lé ìyàwó mi èmi láíláí ó dòdì ah orí ẹ̀ burú ni orí ẹ̀ dàrú ni kí ni wọ́n á kí ni bẹ́ẹ̀ fọ́ ọ́ndìzẹ̀ kí ni bẹ́ẹ̀ fọ́ ọ́ tó o bá ti sọ bẹ́ẹ̀ according to àwọn tí wọ́n ní ìmọ̀ àwọn tí wọ́n ní òye ó ti tàpá sílànà Islam ó ti tàpá sílànà Islam pé ìyàwó ẹni ẹjọ́ ní àjọṣepọ̀ àjẹjọ́ máa ní ni ìwà ló wá dé tó o kọ̀ ibùdó níbi tó wọ̀ sí yé let me tell you àwọn tẹ́ rí tí wọ́n wà ní secret lónìí there is something behind it àti rí ẹ̀ là fún yín kódà ọkọ mi a máa báyàwó ẹ̀ for all this year how ọkùnrin you have to know how to pet your wife if you cannot pet your wife then why are you married if you cannot pet your wife why are you married even though you pet your wife to sleep even though you pet your wife to sleep and your children will be seeing you how their father is petting their mommy to sleep They'll be looking how their father is petting their mommy to sleep with their older oh, son now. you, kan máa wò ó. Then, báwo lẹ ṣe ń jẹun? How you people are eating in the room? Are you eating separate? Because you náà ti pé ìyàwó máa jẹun lọ́tọ̀ ọkọ máa jẹun lọ́tọ̀ ni. Ìyàwó máa jẹun lọ́tọ̀ ọkọ máa jẹun lọ́tọ̀. Because tẹ́ ẹ don't ti you are bound that union to be strong tí ẹ bá ti jọ ń jẹun pọ̀ ẹ ń bàbí union yẹn to be strong because gbogbo tẹ́ ń ṣe pátápátá òun làwọn ọmọ yẹn ń wò gbogbo tẹ́ ń ṣe pátápátá òun làwọn ọmọ yẹn ń wò ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé that is why tó jẹ́ pé mo ṣe làmá mo ṣe mo ṣe ń gbọ́rọ̀ lérí àwọn èèyàn ọkùnrin obìnrin bí tí ni tiwọn nínú ọ̀rọ̀ yìí níbi mo ṣe rí i ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ tí wọ́n bó ti jẹ́ bí tìyẹn Who are very very important iṣẹ́ tí obìnrin bí ò ṣe pọ̀ because kindness ẹ gbọ́dọ̀ ní sí wọn àwọn náà gbọ́dọ̀ ní sí love ẹ gbọ́dọ̀ ní sí wọn àwọn náà gbọ́dọ̀ ní sí respect ẹ gbọ́dọ̀ ní àwọn náà gbọ́dọ̀ ní sí but ọkùnrin you have to protect your family you have to protect your family you be the one to protect your family because your family rely on you the family they, they put their life on you mélòó mélòó ọkùnrin lè protect family lónìí because the secret of the happy home is when you can stand for your family. The secret of the happy home is when you can stand as a man for your family. Then communication, as I said, communication, constant communication, it is most important. Constant communication is the most important lóòótọ́ lẹjọ́ ń gbé ní the same city yẹ́ tó bá jáde láàárọ̀ before we even go within one hour táwa níṣẹ́ wa worse ó tó bẹ́ẹ̀ go even though within two two hours hello my dear báwo ni mo lẹ́wà àwọn ọmọ ń kọ́ they will also know that someone is there who is looking after that is what we call defend that is what we call protection because you are protect them you are looking after them then how do you play with your children at home Are you a Kusoro father? Are you a Kusoro father? Because your children or you do something, you say, get out here. Ẹyọ máa lè yí, get out here. Ẹlọ ẹyọ ya yín lẹ́jọ́. No. Let them feel the let them feel the happiness that this is our father. Talk to them kindly, talk to them peacefully, talk to them, talk to them with honest. Ẹ fi àwọn ọmọ yẹn mọ́ra, ẹ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ so that at least they will feel your presence when you are not there. They will also feel your presence when you are there. Nobody tí ò lè ní happy home. Nobody tí ò lè ní happy home. What they need is to sit down and check where the problems lies. Kò sí ẹnikẹ́ni tí kò lè happy home. My love. lè ní happy home but ó ti pẹ́ lérí bí a bá ṣe gbé ilé wa gẹ́gẹ́ sí bá a bá ṣe ṣe family wa because that is only family tí ọlọ́run fún ẹ that is only family tí ọlọ́run yọ̀ǹda fún ẹ then how do you allow them to be at stake you have to make sure that the family is in peace. gbogbo ẹ̀ ló bá àwọn ọkùnrin ní púpọ̀ jù tí obìnrin òun náà ni pé obìnrin ti jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa mọ oúnjẹ ṣe ó dẹ̀ máa jẹ́ ẹni tó neat obìnrin gbọ́dọ̀ jẹ́ afínjú obìnrin gbọ́dọ̀ tí obìnrin ò gbọ́dọ̀ jẹ́ tẹ́lẹ̀ àkàn sórí àkàn obìnrin gbọ́dọ̀ jẹ́ afínjú obìnrin tó jẹ́ máa the most important tó kọ́ obìnrin pé obìnrin lè ṣe oúnjẹ dáadáa àlẹ́ ó dẹ̀ ní strength láti withstand ti à ń pè ní relationship or ìtàlẹ́pẹ̀ ní àjọṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin because àwọn nǹkan wọ̀nyí gan tó máa ń di obì ọkùnrin mọ́lẹ̀ pé kí ló ń wá lọ́tà màá wá ẹ̀kọ́ owó tí n bá fẹ́ ló ṣe kódà táì mí gan tí àwọn tí mi ò mọ̀ gan ló máa ṣe fún mi ẹ wá sọ fún mi báwo ni obìnrin bẹ̀ ṣe fẹ́ bọ́ síta obìnrin ò gbọdọ̀ jẹ́ ní ẹ pé ìgbà tọpẹ bá wà nílé sí yìí wọ́n á tẹ́kí nàbàdì sí ibi tọpẹ àbí wà nílé yìí ló wá tún wá lọ mí ìró òru mọ́ra ó wá ka gbogbo ẹ̀ mọ́ra you cover everybody you have to. you cover all every àwọn nǹkan wọ̀nyí ò sí fún ẹ kò bí kì í ṣe pé kí ọkọ ẹ kó lè máa rí wọn. bọ́bá fi àwọn nǹkan wọ̀nyí fún ẹ kí ọkọ ẹ kó lè máa rí ni then you go test again because even though ìdánimọ̀ ìdánwà bí ò bá sí ọmọ láàárín yìí kò sí tó ní pé kó má wà ní kẹ́ẹ̀dì ní ìlú àtọkọ ẹ̀ kò sí tó ní kó má wà ní kẹ́ẹ̀dì tó bá jẹ́ bọ́ ọkọ nìkan ló wà nínú ilé because you want to want that family to be strong. You want to make sure that family is strong, that nobody, nobody can destroy that family. Because tó you pẹ́sẹ́ nípa ìyàwó tó wà láyé tó wá fún un. Ó kí ló máa mú kí ọkùnrin náà kó sọ pé a kò gbọ́dọ̀ tètè padà sílé lónìí. Ilé títí ilé tó lọ, ọkùnrin nìkan jáde, a ò pé ilé tó lọ, gbọ́dọ̀ délé. Because n tó wà very very important, a ò kó kó sáṣà pa kó máa lọ lé mi. We awo agbo ni pé kí ni time sọ láti ti close kí n máa lọlé òun gbọ́dọ̀ máa lọlé because ó mọ̀ ìyàwó mọ̀ pé ó mọ̀ pé ó fèèyàn sí i nígbà tó bá dẹ̀ dé lílẹ̀ rèé you have to ask your wife husband pé báwo ni iṣẹ́ lónìí báwo lọ́jà ṣé ẹ tà ṣé kò ṣe tó dààmú yín. that communication is strong your children will be also emulate what you are doing. They will grow with that love. They will grow up with that love. The family will grow with that love. People will be asking, what are the secrets of that family? Who find out they will not even seen it. ọkùnrin bọ́lọ̀ jẹ́ ẹni tó máa dìbẹ́ dìbẹ́ ní sẹ́ǹsì àti pé àwọn fámìlì kan wà níbi pé tí wọ́n bá bá ọkùnrin tó ń dáná wọ́n á níyàwó ẹ̀ lórí ẹ̀ They do not thank God for that wife. Wọ́n ní àwọn ìdílé ẹ̀ ah ọkọ ìlú bá pátá ọkọ ìlú dáná fún. Then how do you defend your wife that no? It is not my wife. I love mo nífẹ̀ẹ́ ìyàwó mi. Tí àtúntọ́bọ̀ ní ká ṣe ni mo ṣe. Tí àlùkò àti ká ṣe ni mo ṣe. Ohun tí wọ́n ní ká ṣe fún àwọn ìyàwó wa ni mo ṣe. Ìyàwó mi ò lórí mi. Ọkùnrin ní ìkẹwàá ọkùnrin àti ìyàwó mi ò tó ká to back that love to feel it nínú ìyàwó ẹ̀ gan sọ fún ìfẹ́ lọ́wọ́ ẹ̀ sọ pé nínú ọmọ ìdílé máa lọ àwọn òbí wọn tó bá tó. ó ti jọ́ nílò tọkùnrin ní ìtìwẹ̀ fún ìyàwó ẹ̀ last. ìjọ nílò ìwọ àti ìyàwó ẹ̀ ti jọ wẹ̀ lẹ́tí jọ wẹ̀ ní sìkì sínú bàtí kódà kó jẹ́ pé iye ọdún sí ilẹ̀ ń gbé doesn't matter ìyàwó ẹ̀ ni doesn't matter ọkọ ẹ̀ ni kódà kó jẹ́ pé iye ọdún sí mi kò lẹ́jọ́ ń gbé ọkọ ẹ̀ ni ìyàwó ẹ̀ ni ẹni jọ wẹ̀ pọ̀ even though obìnrin náà wà ṣe pé òun fẹ́ gbọ́ ọkọ wẹ̀ nínú máì níṣà tó ní fọ́ọ̀mù tó bá wà níyà wá ìtẹ̀lé jọ wẹ̀ pọ̀. tó yẹ kí gbogbo wa tó yẹ ká jọ. ọkùnrin ò dẹ̀ gbọ́dọ̀ gbé ilé ẹ̀ kò gbọ́dọ̀ gbé ilé àwọn fámìlì ẹ̀ yálà fámìlì ìyàwó àti fámìlì ọkọ kò gbọ́dọ̀ stand pé this family. And that's your family should be your family because you don't have any other family except that family. Obìnrin náà gbọ́dọ̀ jẹ́ títẹ́ ìnira at least obìnrin gbọ́dọ̀ jẹ́ tiẹ́ pé àwa obìnrin gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé kí ni mo fẹ́ pè náà obìnrin gbọ́dọ̀ jẹ́ tiẹ́ pé ó máa wà tẹ́lifíṣẹ́lì pé you will be at peace whatever your husband gave you you accept it accept with love obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé òun náà jẹ́ ẹni tó wà tó máa appreciate yeah it is very important kóbìnrin jẹ́ ẹni tó máa wà tó máa jẹ́ ẹni tó máa jẹ́ pé ó máa wà appreciate tọpẹ bá ṣe nǹkan kékeré fún ẹ appreciate it in a big way tọpẹ bá ṣe kékeré appreciate it in a big way thank you my thank you my honey thank you my sugar thank you the sugar in my tea thank you thank you thank you ayọ̀ ọkàn mi thank you Ifemi thank you olólù thank you you call him so many names you pray for him What was she a draft from? un ọkùnrin mi ò mọ bí ó ṣe lè ṣe àdúrà fún ọkọ ẹ̀ even though kò mọ bó ṣe lè ṣe àdúrà pé ọkọ mi téèyàn máa ń ṣe àdúrà fún ọkọ mi ò mọ then obìnrin dẹ̀ ló nílé o gbọ́dọ̀ mọ bí wàá ṣe ṣe àdúrà fún ọ pé kó tún jáde ní làárọ̀ tó máa gba blessing of that morning kó tó kúrò nílé láti ẹnu ìyàwó ẹ̀ àdẹ̀wà wá rí i pé gbogbo ìgbà tó bá lò nínú ọjọ́ yẹn pátápátá ìdùnnú ló fi máa lò ó ìgbà yẹn gangan lọkùnrin máa ń rí pé ìgbà tí ìyàwó bá ṣàdúrà kó tó kúrò lé he will be happy throughout that day ó máa wà happy throughout that day ni obìnrin gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé ó máa ní ayọ̀ ọkàn ìyẹn ni pé á jẹ́ onítẹ̀lọ́rùn tó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó ní ìtẹ̀lọ́rùn then ó dẹ̀ tún mẹ́ni tó jẹ́ pé ó mọ̀nà dá ó lè dáná ní ṣe gbogbo ìgbà nínú máa sọ pé nǹkan báyìí ìjọba àti àwọn òpin lónìí slice lákẹ́kẹ́ àwọn wọ̀nyí jẹ èyí ò prepare ṣinṣin ògbè ojúlò nígbà míì ọkọ̀ ká tún wọn lọ́rọ̀ àwọn tí wọ́n tún wá like football because tá a bá sọ nípa the secret of happy it cover a lot of things many many things ló wà níbẹ̀ ọkọ̀ mi lè jẹ́ fans Arsenal tó ẹgbẹ́ àsìkò ball ìyàwó lè má jẹun tó like bọ̀rọ̀ rárá but in order to make that family be happy you have to accept that as a wife you have to support your husband i'm telling you time tó wo bọ́ yẹn tí wo dẹ̀ like bọ́ yẹn sì yẹn jókòó pẹ̀lú ẹ̀ wa wọ́n máa na club yín lónìí o club yín Arsenal wọ́n máa nà yín lónìí but you don't like it but because of you want that happiness of that home you want that happy of that home you have to accept that you have to do what you have to accept that ẹjọ́ máa jọ wòran bọ́ọ̀ yẹn ni ẹjọ́ wò then níbi tó ti wo bọ́ọ̀ yẹn lọ́wọ́ just prepare bóyá tíì fún gbómi sí níwájú then prepare slice pé òkè dáàdi wa ẹ máa fi lè panu bẹ ṣe ń wòran bọ̀ dáàdi wa ẹ máa fi lè panu bẹ ṣe ń wòran bọ̀ wọ́n náà bu ẹjọ́ máa jọ sọ̀rọ̀ ah! communication discourse argument nínú ilé bring the issue out ẹjọ́ discuss ẹ ẹ háyọ̀ ẹ out in a lovely way, then you are making your family to be strong. You are build empire for your family to be strong, and nobody can fall it because it's already strong. I want Àwọn tó yẹ kí a ṣe lélẹ̀ ńlànà tọkùnrin ńlànà tóbìnrin. Èyí ká jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa ni. Kájọ jẹ́ olùrànlọ́wọ́ fún ara wa. Thank you. kà fún Leo Ester ah, mo fẹ́ I will respond to your message it is true that we are seeking for Oduduwa nation so that we can be able to take care of our family but we can still do it tí Oduduwa nation ò bá de. yeah it is true our women have become a slave to their husband yes but after taking the right let that is a secret tí mo fẹ́ kí ẹ̀yin yàn kí ẹ mọ̀ lónìí tó dẹ̀ wà very very important mo fẹ́ kí ẹ mọ̀ especially arákùnrin tí a ń pè ní Leo Esther tó bá jẹ́ arábìnrin náà ni wọ́n ṣe rí kí ọkùnrin kó má ní owó lọ́wọ́ tó bá rí ìdùnnú ìyàwó ẹ̀ tó bá jáde nílé mo fi ọlọ́run tó dá mi ṣẹlẹ̀ rí kò ní padà wọlé lọ́wọ́ òfò. My either my brother or my sister leo esther tí a ò bá ti fi responsibility wa sílẹ̀ fún family wa láti wà happy tí ọkùnrin bẹ́ẹ̀ bá jáde ní làárọ̀ without nothing kò lè padà wọlé without he would come home with something torí pé ó ti rí ìdùnnú ìyàwó ṣe rí àwọn kíkẹ́kẹ́ tí ò yé wa ni pé àwọn obìnrin tá ń wò yìí ọlọ́run fún wọn ní agbára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ wípé àwọn gan ò lè sọ the level of their power àwọn gan ò lè sọ níbi tí agbára wọn gan dé kò sí ẹni tí obìnrin ò lè mú kò dẹ̀ sí ẹni tí obìnrin ò lè là ṣùgbọ́n látara wípé nígbà míì a rò pé inú wọn dùn sí wa ní ṣùgbọ́n inú wọn ò dùn because a ti fi ẹ̀tọ́ wa ké leo tíyàwó yín délé tó sọ pé ẹ̀ àti oníjẹ́ orí mo ti lọ tí mo ti látàrọ̀ tí mo ti látàrọ̀ ó yọ ọjà gbà yọkún wájú mi jáde that's an insult to her but látàrí pé kílẹ̀ mọ́ lè dàrú á pìkì ẹ̀ á gbà sára bọ̀ tí inú ẹ̀ dùn bọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ ò dùn bíkọ́ ọ̀tọ̀ ni pé kí inú ìyàwó gan dùn ọ̀tọ̀ ni kíkí náà àwọn gan tó dùn sí yàn àwọn kan wà tó jẹ́ pé ó gba spiritual aspect fún àwọn ọkùnrin láti lè gbé yẹ̀wò láti lè gbé láti lè gbé yẹ̀wò ó gba tán pè ní spiritual aspect láti lè wò ó pé kí káwa gan ká digest ẹ̀ fún alára wa káwa gbé kí ni tó ṣẹlẹ̀ ìyàwó ẹ lè pretend pé inú ẹ ń dùn ṣùgbọ́n tí inú ẹlẹ́dàá tiẹ̀ gẹ́gẹ́ odò sí ẹ but you won't know because ọ̀rọ̀ tí arákùnrin tí wọ́n sọ ó jẹ́ kí n pick up of this message pé ìgbà olùdé nìkan ńlá máa ráyè family kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ò bá wá sọ́lùdé ńkọ́ a ò ní ráyè family wọ́n yẹ ká ráyè family wa always they put the family first a gbọ́dọ̀ gbé family wa first wọ́n tún sọ wípé ọmọ ọ̀dọ̀ wẹ́ẹ́ ìdílé mi lè gba ọmọ ọ̀dọ̀ ṣùgbọ́n tá a bá ti jẹ́ kí ìyàwó gbé responsibility ọmọ ọ̀dọ̀ responsibility tiẹ̀ tá a bá jẹ́ kó gbé lérí ọmọ ọ̀dọ̀ then something is wrong torí pé kì í ṣe ọmọ ọ̀dọ̀ ló gbọ́dọ̀ dáná fún ìwọ ọkọ láti jẹ ìyàwó ẹ̀ gẹ́gẹ́ gan ló gbọ́dọ̀ fi ọwọ́ rẹ̀ dáná oúnjẹ tí wàá jẹ ẹ̀dẹ̀jọ gbọ́dọ̀ jọ ṣe ni ẹ̀dẹ̀jọ gbọ́dọ̀ wà níwọ̀nba tó bá ti dé tó ní time kò sọ́kùnrin kò sẹ́ni tó ní time òkè ọkùnrin tó iṣẹ́ látàárọ̀ latest before seven or eight wá ti wọlé èmi gan máa wọlé nine or ten your wife will wait before she eat níbùdó hold up ìyàwó ẹ̀ máa dúró di ọkọ tó jẹun tó bá wá dé tó bá wá dé bẹ́yẹn náà tán níwọ̀ ọkùnrin kí ló yẹ kó o ṣe ó yẹ kó o explain ni pé my dear má bínú nígbà tí mo dé gbági hold up yẹn mú gan mo ní láti gbé báyìí mo ní láti gbé báyìí mo ní láti gbé báyìí kódà nígbà tí máa padà tí máa padà já sí Ọ̀ṣọ́dì mo tún ti gbà another hold up míì mo ní láti rìn báyìí mo ní láti rìn báyìí kódà nínú oṣù tó wà lọ́gọ́ta ibẹ̀ mo ti sáré dúró mo ti bẹ̀rẹ̀ asi mo ti bẹ̀rẹ̀ asi láìsí ìbọ̀ mo máa pò ní jẹun tí màá fi dé o that is good my wife i love you. Hmm. then o ti múnú ẹ̀dùn lálẹ́ ọjọ́ yẹn you continue doing this and then that woman that woman will continue wait for you until you come back before she eat. kò ní jẹun that woman will continue wait for you before she eat because you came home with explanation of how your journey went to throughout the day. ọkùnrin kọ̀ọ̀kan tí àkàkọ́ kọ̀ọ̀kan dédé wọlé kó ní pé ẹkúlé ẹkúlé oúnjẹ mi dà oúnjẹ mi dà no because ẹni tó ṣe wàhálà dáná you have to appreciate her o gbọ́dọ̀ jẹ́ kí inú ẹ dùn pé ó ṣe wàhálà ó dáná yìí kó tún wá dúró kó jẹ́ ó tún wá dúró díẹ̀ tó fi dé nìkan bíi ten jọ nígbà tó dé ní ten yẹn gan kì í ṣe pé kó jẹun tán kó o dẹ̀ sùn ló kù as you have to sit with her just a few minutes kẹ́tù jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ kó tún fọwọ́ gbélé ẹ̀kẹ́jọ́ kó sọ ah kó tún kí i pé o ṣe gan thank you very much ọlọ́run ní pé kó jẹ́ ọlọ́run ní kó jẹ́ pé ru ẹ̀ ni mo fẹ́ bọ́ látàrí pé àwọn pé nàìjíríà ò dáa àwa ti gbé responsibility wa kalẹ̀ àwa ń ṣe léyìí àwa ń dòde léyìí àfẹ́ mójútó léyìí àwa ń ṣe à ń pin family wa sínú ewu ni because n tó ṣe yẹn ẹlòmíì tó bá ní opportunity àti ṣe fún they will pick from there and then the family will scatter. kò yẹ ká ti torí pé n tó ń ṣẹlẹ̀ lónìí ká fi leave family wa ká fi leave responsibility wa lórí àwọn family wa we have to do it it's our responsibility and then we have to buy by it. nínú ẹ̀ máa lè dára ẹ̀ mú wọn. ọkùnrin ní ìgbọ́n ò lè wẹ̀ fún ọmọ tó bí fún ara rẹ̀ and you want you want the secret that is the secret of happiness and people àwọn ọkùnrin tẹ́ ẹ rí sílé wọ́n yẹn they are be the one tí wọ́n wẹ̀ fún àwọn ọmọ wọn. tí wọ́n bá jẹ́ tó jọ ń ṣiṣẹ́ tó yọjú ìṣe ìjọba wọ́n á ti jí bí i five àwọn ọmọ yẹn náà ti jí wọ́n á ti wẹ̀ fún wọn ìyàwó á ti lọ́ máa dáná fáwọn ọmọ fáwọn ọmọ wọn táwọn yẹn bá wẹ̀ tán ọkọ yẹn á múra fún wọn á dress wọn to go to go to school ìyàwó àti dáná tán before six because wọ́n ti ní routine àwọn méjì ti lọ ní routine bí wọ́n ṣe bí wọ́n ṣe wọ́n ti wọ́n ti ní routine bí wọ́n ṣe ṣe on daily basis that routine is there on daily basis bí wọ́n ṣe ń ṣe routine yẹn ti wà lé on daily basis and they will continue doing it tó bá jẹ́ pé jọ Friday ni wọ́n ní off jọ Sunday ni wọ́n ní off they will be at home together ìyàwó adẹ̀ fi ilé religious school ìjọ yẹn gbọ́dọ̀ jẹ́ a special school tí ò jẹ́ pé wọ́n à ṣèrí all during the day. obìnrin tí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó jẹ́ pé ó ní ní tí a ń pè ní àfíjú àti sọ́sẹ́yìn the neatness obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó pé ó wà neatness sí ara ẹ̀ sínú ilé sí àwọn ọmọ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó neat ó tún gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó pé o gbọ́dọ̀ jẹ́ jẹ́ pé you can withstand your husband fún tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ọjà pé ní ìpínlẹ̀ ta mọ̀ sí àjọṣepọ̀ láàrin ọkọ àti o gbọ́dọ̀ jẹ́ tó jẹ́ pé ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ respect family rẹ̀ ọkùnrin dáàbòbò family rẹ̀ àsọkùnrin let your family remember that you have someone who can protect them you have to protect your family. because nígbà tó o bá lè protect family aṣọ ìwé ìwò wa ni. bọ́ọ̀lù yẹn tó yẹ pé wà lè protect family ẹ̀ Ah. mo rò wípé a ti yànnàná ohun tó yẹ kí a ṣe àti yọ ti ọkùnrin yọ ti obìnrin àti yọ ti ọkùnrin àti obìnrin àti yọ ìyàwó àti yọ ìjọpọ̀ àti yọ. wọ́n yẹ kó bá ohun tí àwọn tí the question time thank you tí a bá rí ẹnikẹ́ni tí ó bá ní ìbéèrè dákun ẹ lè béèrè ìbéèrè tàbí kí ẹ̀kọ́ wọlé ẹ lè béèrè ìbéèrè bá ní owó eléyìí tí ẹ fẹ́ béèrè látàrí àwọn tí a ti sọ eléyìí tí a ti là tó jẹ́ ti ọkọ eléyìí tá a ti là kalẹ̀ tó jẹ́ ti ìyàwó tá a bá rí ẹnikẹ́ni tó bá ní pírẹ́ṣà tó bá ní ìbéèrè tó fẹ́ bi wá ẹ dákun ẹ béèrè ìbéèrè yín ẹ dẹ̀ bá wa ṣètò yìí ẹ bá bá wa ṣí àẹ̀ ní agbára ọlọ́run a fẹ́ kí a pọ̀ jù báyìí lọ wọ́n dà pé a lónìí rárá tọ̀ àwọn èèyàn bá wa ṣètò ni. Um, ẹ ọ tábàárẹ ní tó bá ní ìbéèrè ẹ dákun ẹ béèrè ìbéèrè kó tó di pé màá mú bọ́ sí abalẹlẹ tó kù tàbí tábàárẹ tó bá dẹfẹ pè wọlé ẹ lè pè wá wọlé tí ẹ bá ní ohun tí ẹ fẹ́ bi wá léèrè kí ẹ jẹ́ kí a jọ sọ mo ń wo ojú mo ń máwòrán níbi bóyá a rí àwọn tí wọ́n ní ìbéèrè tàbí kò sí. dàbẹ̀ ni pé a ìbéèrè kankan fún gbogbo àwọn èèyàn tí ó wà ní ojúmọ́ àmọ́ kí gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa ní òní thank you very much then my appreciation to my lovely wife thank you so much for being there for me I always say that that is what we call the secret of happy home appreciate your wife appreciate your wife ẹ jẹ́ kí a appreciate àwọn ìyàwó wa yálà a wà nílé ni a bá a sí nílé ni ó ṣe pàtàkì I appreciate you my love. àwọn tí a bá ó dẹ̀ pé mò ń wò ó pé ẹnìkan ó dẹ̀ pé ǹjẹ́ message ok a ò rí ẹnikẹ́ni tí ó fẹ́ béèrè béèrè tàbí tí wọ́n fẹ́ pè wá wọlé ṣùgbọ́n gbogbo ilé tí a ti wí lónìí tí a ti sọ kí ọlọ́run kó dábọ̀ kó wo àánú ẹ̀ kó jẹ́ kí ó ṣe èsòre ní inú ìdílé kọ̀ọ̀kan léyìí tí a ti fi ọ̀rọ̀ yìí tí a ti fi tún ṣe tabari ìdílé léyìí tí wọ́n ń pòǹgbẹ ìdùnnú tàbí tí wọ́n ń pòǹgbẹ ẹni tí a mọ̀ sí ilé aláyọ̀ wọ́n lè jókòó kí wọ́n mú ilé tó bá ṣe kókó nínú àwọn tá a ti sọ yìí kí wọ́n yẹ̀ kí wọ́n gbé yẹ̀ wò kí wọ́n put into practicals wò kí wọ́n wò ó bóyá yóò ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́ kí ọkọ kó wò pé nínú tá a ti sọ yìí kí wọ́n put into practical kí wọ́n wò ó bóyá yóò ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ tàbí kí àwọn méjèèjì kí wọ́n jókòó kí wọ́n put àwọn nǹkan wọ̀nyí kí wọ́n put into an action kí wọ́n wò bóyá ó máa work out or kò ní work out tàbá dẹ̀ rí ilé tó wà ní ìdùnnú kí àwọn náà kí wọ́n tún tẹra mọ́ ọ láti rí wípé wọ́n kọ̀ntínú láti máa ṣe tí wọ́n ṣe eléyìí tí ìdùnnú fi ń ṣẹlẹ̀ ní inú ilé náà á dẹ̀ bẹ̀ ọlọ́run nínú àánú ẹ̀ gbogbo ìdílé eléyìí tí wọ́n ń pòǹgbẹ ìdùnnú ní wákàtí ọ̀wọ̀ yìí tí ilé wọn ti dàrú tí ilé wọn ti túká <clears throat> ọlọ́run á dá ìdùnnú á dá padà sínú ilé ọ̀hún ọlọ́run á dá ìdùnnú á dá padà sí irú ilé bẹ́ẹ̀ ọlọ́run á fi ìdùnnú àti ayọ̀ ṣe irúlé bẹ́ẹ̀ padà torí pé òun nìkan òun lọ́ba tí máa ń fi ìdùnnú sí ilé aláyọ̀ ní gbogbo ilé pátápátá tí wọ́n ń pòǹgbẹ ìdùnnú ọlọ́run á dá padà sínú ilé yín àwọn ilé náà tí wọ́n dẹ̀ wà ní ayọ̀ àti àlàáfíà tí wọ́n wà ní ìdùnnú èṣù kò ní da ilé yín rú o bẹ́ẹ̀ ẹ̀yin náà ò ní gba èṣù láàyè láti pé kí ó da ilé yín rú àlàáfíà ọlọ́run yóò sì máa wà pẹ̀lú ìdílé bẹ́ẹ̀. ẹ jẹ́ kí a bọ́ sí abala tí ó kàn nígbà tí a ó máa bọ́ sí abala ilé eh, tí a mọ̀ sí àlọ́ àpagbè àwọn nǹkan wọ̀nyí náà ọkọ àti ìyàwó wọ́n lè máa fi ṣẹ̀fẹ̀ nínú ilé pé o ò mọ̀ àlólódo ni ẹ́ o ò mọ̀ ìyẹn ọmọ ẹ sọ pé olódo ni mọ́mí yín irú ilé bẹ́ẹ̀ máa ń kún fún ìdùnnú àti ayọ̀ ni a ti sọ nípa àwọn àlọ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí tí a tún máa mú wá ilé tí a mọ̀ sí àlọ́ àpamọ̀ ẹyin tí ẹ bá ń tẹ̀lé mi àlọ́ o hmm. ọlọ́run jẹ́ ká tó dẹni tó máa gba àlọ́ wa lónìí àlọ́ o àlọ́ o àlọ́ o mi ò tí ì rẹ tó sọ pé àlọ́ àlọ́ o tọ̀ kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní ń gbọ́mọ wa a ti ń tẹ̀síwájú tabarẹ́ni tó bá fún wa ní ìbéèrè nípa ọ̀rọ̀ tá a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ká lè kó òyìn apọ̀ látó ṣe mú àlọ́ wá sí abala ìparí ọ̀rọ̀ yìí pé ẹ bá wa dá sí i kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní ń gbọ́mọ wa kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní ń gbọ́mọ wa tabarẹ́ni tí ó bá mọ̀ kí ẹ bá wa dáhùn pé kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní kí n gbé ọmọ wa a ti tún rọ iye yẹn wa kí a tún fi àsìkò ìròyìn pé dákun ẹ kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa ó ṣe pàtàkì ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run abẹ̀bẹ̀ ẹ bá wa subscribe sí orí YouTube channel wa kó tó di pé ìwọ̀nba ìṣẹ́jú péréte eléyìí tí a ní ní orí ètò yìí tàbí tí a bá rí ẹnikẹ́ni eléyìí tó bá ní ìbéèrè tàbí tí ẹ bá ní ohun tí ẹ fẹ́ fi ránṣẹ́ fún wa ẹ lè fi ránṣẹ́ sórí whatsapp wa plus nine seven one five two one six eight one seven five ẹ lè fi ránṣẹ́ sí orí whatsapp wa àlọ́ tí a gbé dà lónìí pé kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní kí n gbọ́mọ wá kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní kí n gbọ́mọ wá kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní kí n gbé ọmọ wá kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní n gbọ́mọ wá. nípa tó fi yẹn wo àwọn mẹ́sẹ̀gì sọ̀hódà tí a ò bá rí ẹni tí ó dáa tí a ò bá rẹ́ni tí ó dáhùn sí àlọ́ wa tí a sọ. So àfàsìkò yìí a fi rọ ẹnìkọ̀ọ̀kan wa ilé tí a ti bá sọ̀rọ̀ ilé tí a ti sọ fún yín pé the secret of happy home ẹ dákun àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ kí a mú wọn lò ẹ jẹ́ kí ọkùnrin ẹ jẹ́ kó mú àwọn tá a ti sọ ẹ jẹ́ kí wọ́n mú wọn lò ẹ̀yin tí ẹ jẹ́ ìyàwó nílé náà ẹ mú àwọn tá a ti sọ ẹ mú wọn lò torí pé wọ́n ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti gbé ilé ró wọ́n ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti di ìdílé mú ìdílé aláyọ̀ òun náà ni ọlọ́run yóò ṣe ìdílé wa ìdílé aláyọ̀ òun náà ni elédùnmarè yóò ṣe ìdílé ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú láti mú àwọn nǹkan wọ̀nyí láti mú wọn lò nítorí pé wọ́n ṣe pàtàkì ní inú ìdílé wọ́n ṣe pàtàkì láti pé kí wọ́n gbé ìdílé ró mú kí gbogbo wa tí a dá sí gẹ́gẹ́ bí a ṣe làákàlẹ̀ ká tún sọ fún ìgbẹ̀yìn lè tí a máa gbà lọ ọkọ gbọ́dọ̀ jẹ́ ẹni kí ni o ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà honest ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà caring ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà kindness ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní respect ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa máa assist ìyàwó ẹ̀ nínú ilé ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé ó lè á lè pet ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé it can go out with your family ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé you will have time for your family ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé there will be a constant communication between you and your wife o gbọ́dọ̀ jẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ wípé you didn't place your your i mean you didn't place anything over your family your family should be the first paramount should be the first thing in your heart your family should be the first o gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó jẹ́ pé you be able to defend your family you can stand for your family you can defend your family and so on and so forth obìnrin náà gbọ́dọ̀ jẹ́ ẹni tí kí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní tó ní àfínjú gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀nà dá ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè tún lè ṣe ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè tọ́jú ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní routine system obìnrin náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kí ni o tó ní routine system láti wípé aago báyìí làwọn yìí gbọ́dọ̀ jí báyìí náà gbọ́dọ̀ jẹun báyìí náà ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó máa lè access ọkọ ẹ̀ kó tó kúrò nílé láàárọ̀ fìlà tẹ mú yìí kò yẹ lórí aṣọ tẹ wọ̀ fìlà black ló yẹ kẹ́ lò lé white ṣẹ́ẹ̀tì tẹ wọ̀ yìí kò lọ pẹ̀lú tọ́tà tẹ mú yìí ẹ lọ change ẹ̀ obìnrin náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé you be able to access your husband before he left home You'll be able to assess him and you'll be able to pray for him kó tó di pé ó kúrò nílé ẹ ṣàdúrà fọkọ yín obìnrin bọ́lọ̀ jẹ́ ròyìn abẹ́ obìnrin bọ́lọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó ní rẹ ó ní sùúrù you have to be at peace o bọ́lọ̀ ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ constant communication gbọ́dọ̀ wà ń bẹ̀ obìnrin náà bọ́lọ̀ jẹ́ tó yẹ pé a lè tọ́jú inú ilé a lè tọ́jú ọ̀gbọ́n tó gbọ́dọ̀ jẹ́ tó yẹ pé gbọ́dọ̀ withstand the all n tí a mọ̀ sí marital uh, uh, duty o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ẹ̀ tó lè ṣe é ọlọ́run á ràn wá lọ́wọ́ ó dàbí ẹni pé borí pé kinní yìí ó ń lè ṣáájú kí àwọn ènìyàn kí wọ́n tó gbọ́ iṣẹ́ tí nẹ́tíwọ́ọ̀kì yẹn ṣe ní òní nìyẹn but à ń fáwọn èèyàn ní ìṣẹ́jú díẹ̀ torí a ti sọ pé a lọ a dẹ̀ ti sọ pé tọ̀ then lastly ọkùnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè sọ wípé sorry it is very important ó wà very very important kí ọkùnrin lè sọ wípé sorry sorry tá ń wò yẹn ó cure so many things tí o ọkùnrin ò bá ti lè ní ẹ̀mí yálà nígbà tó jẹ̀bi sọ pé sorry yálà nígbà tó jàre sọ pé sorry yálà nígbà tó kàn tiẹ̀ mọ̀ bóyá o jẹ̀bi o bóyá o jàre o sọ pé sorry o ò sọ pé sọ́lá tàbí pé bóyá pé kò kíyàwó ẹ̀ kó supersede ẹ̀ but you say sorry in order to let your family be at peace you say sorry because of what because you didn't put your you, you put happiness of your family you put happiness of your home you put happiness of your family tá a máa sọ nípa family òun náà ni ìyàwó ẹ àtàwọn ọmọ ẹ you put their happiness first. You put their happiness first. That is why ọkùnrin But náà sọ pé òun á sọ sorry òun. And then this thing is causing the problem because I always say pé àná ọkùnrin náà sọ pé òun ò lè sọ pé sorry òun á sọ sorry fún ìyàwó òun ìyàwó tí mo fẹ́ ní sulọ́kà. A máa ní ìyàwó tí èmi fẹ́ ní sulọ́kà tí mo sọ pé sorry that sister sọ pé ìyàwó tí mo fẹ́ ní sulọ́kà ni wọ́n sọ pé sorry no this sorry is cure so many disease in the family it restore peace in the family it restore happiness in the family it restore joy in the family that sorry torí pé ọkùnrin you have to know how to say sorry in three ways three or four ways when you know that you wrong then say sorry. That kind of that man, it is called honest. When you say sorry, even though when you don't sure, but you say sorry, that man, it is called a wise man. Then you say sorry when you don't even sure. That kind of that man, we call it also wise. Then when you say sorry, when you know that you did it, that you when you know That is what you call husband. You didn't do all this because of what you did it because you put the happiness of your family first. You put the happiness of your family, you put it first. Thank you very much. Àwọn yẹn to bá wa dá sí i. Wọ́n no wípé kò listen. Only lẹ́sẹ̀, ó ní gbọ́mọ wá. Ìfẹ́ sọ wípé ikùn ni o, hmm. wọ́n ní ikùn. Ah. Nana I Àwálé sọ wípé me ah no mm-hmm. ẹ sì ẹ sì o mm-hmm. ẹ sì o tá a bá wá ẹni ó kú bóyá bíi twenty minutes tí amadukà ṣètò yìí nílẹ̀ tí ẹnikẹ́ni bá ní ìbéèrè tàbí question lè sẹ́ndẹ̀ sí wa wọ́n ní omi. ó ní ń gbọ́mọ wá wọn ní ẹni ni bẹ́ẹ̀ ni ẹni ni ẹni ò lọ́wọ́ ẹni ò lẹ́sẹ̀ àwa àwọn ìyá wa máa tẹ ọmọ sórí ẹni ẹni á sì gbọ́mọ dúró wọn tẹ kódà wọn máa tẹ ọmọ sórí ẹni tí wọn á sì lù tí wọn á tí wọn á lọ ẹni òun náà ni o kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní wá ẹni òun ni ẹni òun ni ẹ dákun ẹ bá mi fún ah, Mr. Kola kẹsì ní àtẹ́wọ́ Mr Kọ́lá kẹsì ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó ní gbọmọ wa àwọn ni wọ́n gbà o Mr Kọ́lá kẹsì wọ́n ní ẹni thank you so much kí a tó máa lọ lórí ètò lónìí a fẹ́ fi ìkéde kan a fẹ́ fi rẹ́ pé gbogbo ẹ̀yin tí ẹ bá nídìí tí ẹ bá fẹ́ bá wa blogs ẹ dákun ọmọ ẹ̀wọ̀n ìyá kan wà ní níbo ni wọ́n wà ní Ìra Èkìtì tí wọ́n ń ta blog wọ́n dẹ̀ ń tà ní ẹ̀dínwó blọọkù wọn sì dúró dáadáa fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ rà wọ́n wọ́n á bá yín fi ọkọ̀ kó láti ibikíbi tí ẹ bá ti fẹ́ lò ó wọ́n ní ọkọ̀ tí wọ́n lè fi bá yín kó àwọn blọọkù wọ̀nyí níbikíbi tí ẹ bá ti fẹ́ lò wọ́n wọ́n bá yín kó lọ síbẹ̀ iṣẹ́ tí àwọn ń ṣe òun nìyẹn wọ́n bá yín kó àwọn blọọkù yín wọ́n bá yín kó lọ síbi tí ẹ bá ti fẹ́ lò wọ́n bá yín kó lọ síbẹ̀ ẹ lè pè wọ́n sí orí nọ́mbà wọn eh, orí nọ́mbà wọn yẹn ẹ jẹ́ kí n sáré wá wá ẹ lè pè wọ́n Azeez Obele Azeez Obele Azeez Obele famous block industry Azeez Obele famous ah ẹ má bínú mà ó la <laughs> ok mà ó da mà ó da ó da mà ẹ má bínú orúkọ tó gbúgbó yẹn nígbà tí mo rí ọlá kẹsìn rí ẹgbẹ sọ pé tọ wọn ní girama làwọn abájọ tí wọn ṣe gbà á àwọn ah, ìyá wa ni wọn wọn ní girama ẹ ṣe gan ni mà. àwọn ní ọlá wet bẹ́ẹ̀ ni ó da mà wọn ní girama wọn ní òní àwọn. tọ́ ìbéèrè kan ní níbi kí a tó máa lọ wọ́n ní tí wọ́n ní àárí tá a bá rí ẹnikẹ́ni tó jẹ́ ọmọdé tàbí tó jẹ́ ọ̀dọ́ tó jẹ́ wípé ó fẹ́ márì bẹ́ẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lótìtọ́ tí a bá rí ẹnikẹ́ni tí ó wípé ó jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin tàbí ó jẹ́ ọ̀dọ́ lóbìnrin wọ́n ní ọ̀nà wo òun náà la fi lè mọ ẹni tí ó bá ní ẹni dínú ọ̀nà wo la fi lè mọ ẹni tó nífẹ̀ẹ́ ẹnu dání tí a bá jẹ́ ọkùnrin tàbí tí a bá jẹ́ obìnrin ǹjẹ́ kákàtà ẹ̀kọ́ wò náà pé kí ni wọ́n ń pè ní ìfẹ́ kí ni tí wọ́n ń pè ní ó dàbí pé mo ti sọ̀rọ̀ lórí tọ́pìkì lè pé n tí a ń pè ní ìfẹ́ kó tó di wípé bóyá pé wọ́n tó bá jẹ́ obìnrin wàá mọ̀ pé bóyá ẹni yìí ní ìfẹ́ dénúdénú ó ti máa níbi tí ẹ gan tí ẹ ti máa bá ọ̀rọ̀ yín dé torí nígbà míì inú jìn ṣùgbọ́n látara wípé wàá mọ̀ bóyá lágbájá ìbá nífẹ̀ẹ́ dáadáa òun náà ni àwọn nǹkan tó bá ń ṣe fún ọ lásìkò náà rí pé a ti la àwọn kan sílẹ̀ tá a sọ pé ta lè mọ̀ pé ta lè pè ní secret of the happy home it is part of it pé báwo ni arákùnrin ṣe ń tìtẹ láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ because nígbà míì courtship máa ń tètè define irú relationship tí yẹn máa padà wá gbé pé kájọ máa jọ ṣe courtship ó máa ń tètè defined irú relationship téèyàn máa padà wá gbé in the ṣùgbọ́n àwọn ọkùnrin obìnrin nígbà tá a bá sọ pé a nífẹ̀ẹ́ ènìyàn a nífẹ̀ẹ́ ọkùnrin yìí ní ká kò tí tó kankan wá mi ó gbẹ́ ẹ lójú ó wá ní jẹ́ kí n máa wíwèé lè change ó wá ń fara dà á bóyá lè change ìkànnì tó ṣẹlẹ̀ ìjọ kejì náà bẹ́ẹ̀ ó tún fún ẹ ní gbajú náà I wá ṣe tán a wá sọ please i'm sorry i love you that is not the law. that is not the law. then ó yẹ kó tètè break up sírú sírú ìgbésí ayé bẹ́ẹ̀ because tó bá rí pé kò sí tó sọ wípé kí ọkùnrin kú sí wọ́n na ìyàwó ẹ̀ because aware, because to mú ọ even though girlfriend dẹ girlfriend lásán tó mọ̀ pé girl ó lè padà wà lead sí but àwọn kan so like débi pé wọ́n á máa na wọn a máa na obìnrin tí lè bá ti ń ṣẹlẹ̀ ní ìgbésí ní kọ́sìp tẹjọ́ ń gbé láti lẹ̀ gbàdúrà ọkùnrin náà nífẹ̀ẹ́ má wulẹ̀ go into that relationship don't even go there at all because when you go to that relationship ó dàbí ẹni tó orí oko kún pẹ̀ ní tó wá tó wá pẹ̀ka sí o ti rí oko kún nílẹ̀ o wá gbin ẹ̀pà sí tó o bá lọ pẹ̀lú iṣẹ́ pé o jẹ́ o gẹ́gẹ́ bí ẹni tó béèrè sọ wípé tá a bá rẹni tó jẹ́ single báwo la ṣe lè mọ true love because ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ náà nìyí tó yẹ pé ẹ ti máa nara yín nígbà tí ẹ bá wà lọ́nà no kò yẹ kó rí bẹ́ẹ̀ irú ẹni tó ń fẹ́ láfẹ́sọ́nà tó bá ti jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló fẹ́ fi ọ ó gbọ́dọ̀ ní àwọn responsibility tẹ̀lé pé ẹjú máa jọ máa take care ara yín látara wípé ẹ gbọ́dọ̀ jẹ́ the same thing we are talking about the connection communication it is also part of it then respect báwo ló ṣe respect ẹ sí kí ni defense tó lè fún ẹ láàrin àwọn òbí ẹ nítorí tó bá ti lè mú ẹ tí ọkùnrin bá ti ṣe pé ó sọ pé òun fẹ́ fẹ́ ó wá mú ẹ lọ sílé báwo làwọn òbí ẹ̀ ṣe response báwo ló náà ṣe defend ẹ níwájú àwọn òbí ẹ̀ yorùbá wá ní pé ọmọ burúkú ṣe é fẹ́ àna burúkú ni ò ṣe é ní ṣùgbọ́n tá a bá wá wò ó nípasẹ̀ ti alukurhan ọlọ́run ò ní ká wo àwọn nǹkan wọ̀nyí kò ní ká wo owó kò ní ká wo ọ̀rọ̀ kò ní ká wo bó ṣe ga sí kò ní ká wo bó ti sọ will pay out is fine out and then when you want to find a true love don't base your true love on materialism Be no bójú ẹ̀ ṣe rí yẹn ló ṣe wù mí pápẹ̀ ṣe rí yẹn ló ṣe wù mí ìdí yẹn ló ṣe wù mí ọyàn yẹn ló ṣe wù mí don't base it on it tó bá ti lè mú ẹ ní as a single tó base relation tó base love tó fẹ́ ní síyàn tó base ẹ̀ lórí a single part of single part of her body or part of his body then tí nǹkan yẹn bá lọ fèdè nǹkan where do you want to find the love back again ohun tó bá lọ fade that is why tó yẹ pé if you want to love love that person completely without any with even though they will ask you why do you love you said you don't know people will ask you why do you love this man you will tell them i don't know i just love him for who he is for who he be for whatever That is what we call a true love. Then also then ọkùnrin náà yá máa wo bọ́lọ̀ jẹ́ pé òun náà ò gbé ìfẹ́ lérí wípé no this lady must be a tó bá ti di pé ẹ bá ti sọ pé ah torí mo ṣe slim yẹn ni mo ṣe láìkẹ́ o it's better you be very careful. àwọn kan wà tó yẹ pé a máa fi ń ṣe àwàdà lérí ìfẹ́ tó bá ń jáde nígbà tá a bá ń fẹ́ra sẹ́nu pé sórí bó ṣe slim yìí ni mo ṣe láìkẹ́ that is what I like but tó bá wá di pé bá wá fẹ́ra yín torí pé ohun tó ní ìfẹ́ fún the true love tó ní fún is just for your slim the true love tí ẹnì yẹn ní sí ẹ òun náà ni pé slim yẹn náà then to bá wá to be marketing to kìnní tó bá wá then where is that love the secret of happy home is left tó bá ti lè bí then kí ló ṣẹlẹ̀ because n tó ṣe láìkẹ́ ni pé bó ṣe slim yẹn ibi tó gbé ìfẹ́ rẹ sí lórí slim yẹn náà ni that is true love tó gbé fẹ́ ni pé ó slim then tó bá wá dé tó bá wá bímọ tó bá wá fat then our eight ẹ that is not a true love then alukuran àtàwọn tó nímọ̀ sọ wípé wọn ò ní ká wo sometimes wọn á lè wo ẹwà but tótù ni wọ́n ní ká wo ẹ̀sìn wọ́n ní ká wo ẹ̀sìn ká wo ìwà ìwà attitude because that attitude will save you that attitude will eh, you i mean that attitude will explain who you are attitude ẹnìyẹn si ẹ attitude ọkùnrin sóbìnrin attitude obìnrin sọkùnrin ìwà tí wọ́n ní kí wá wò wọ́n ní ká wo ẹ̀sìn wọ́n ní ká wo ìwà wọ́n dẹ̀ tún ní ká wo ìdílé the true love can always be generated if you look at these three things very well taba a bá wò dáadáa ilé wo ni bọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá ti sọ pé a nífẹ̀ẹ́ ènìyàn ǹjẹ́ ṣé bó ṣe nífẹ̀ẹ́ ènìyàn lòun náà ṣe nífẹ̀ẹ́ kílà àwọn at least àwọn kankan wà tá àwọn kankan wà tá a lè ṣe tí yẹn lè mọ̀ bóyá ǹjẹ́ nìyí bóyá ó mi ǹjẹ́ nìyí ṣó kàn tiẹ̀ lè defend mi nígbà táwa ń ṣe courtship tiwa nígbà táwa wà àwa máa ń test ara wa wò a máa test yẹ pé ọ̀nà wà tá a lè gbà test yẹ káwo pé iṣẹ́ ní í ṣe ìdísítú lọ ìgbà mi àlè ìgbà lè mú kan náà wọn dá pé kẹ lọ tó sẹ̀ ní ìkáwo káwo bó ṣe nífẹ̀ẹ́ mi sí àwọn èèyàn ò ṣe yẹn máa ń sìn yín ní táwọn èèyàn ń ṣe wípé why do you need to love you have to love that person completely o ò dẹ̀ gbọ́dọ̀ gbé ìfẹ́ yẹn lórí materialism o ò gbọ́dọ̀ gbé lórí owó o gbọ́dọ̀ gbé lórí bó ṣe múra sí o gbọ́dọ̀ gbé lórí ẹwà o gbọ́dọ̀ gbé lórí at least you have to let that love be a neutral. dẹ̀ báwo la ṣe lè mọ neutral love a lè mọ neutral love ní pé whether you bend today he didn't complain he still tell you i love you you dress normal or you don't you you dress casually or you dress well you something, okay no my dear aṣọ bó ṣe múra yẹn lọ change it. i that is it he doesn't complain too much because any tó man feel fi it complain it is not part of love then true love gbọ́dọ̀ love, kí ni ó gbọ́dọ̀ jẹ tó to pé ó gbọ́dọ̀ jẹ tó yẹ pé ó wá forgive he has to forgive forgiveness is most important forgiveness it is most important ìmí nǹkan kẹ má ti lè ṣe single mistake they will just backfire then you will think that maybe she love you no he doesn't love you because he reacted due to what you did but at least wọ́gá mọ̀ lẹ́ni tó bá bá rìn pé no ṣe ní ìṣó nífẹ̀ẹ́ mi dénúdénú ṣé tí mo bá ṣe àwọn nǹkan wọ̀nyí ṣé kò ní backfire ṣé kò ní ṣé kò ní kàǹtẹ̀ go beyond what you expect ó yẹ kí a rí wípé ká wò ó iṣẹ́ nìyí ah alhaja ìdàwọ́ ni ẹ pé ètò thank you very much mo kí ògbó wa tí ẹ ti ń bá mi darapọ̀ mọ́ ètò ó dàbẹ̀ ni pé a ti dé ibi tí a ó fi àdàgbà ètò tòní tí a ó fi rọ̀ sí torí pé a ò rí ọjọ́ mùsùlùkùn a rọ tí ó bá ní ìbéèrè ẹ dákun sí wa tàbí tí ẹ bá ní àlàyé kankan tí ẹ bá fẹ́ ṣe tí ẹ dẹ̀ fẹ́ kí a bá yín dá sí ẹ lè fi hàn ránṣẹ́ sí orí whatsapp page whatsapp number wa a kí gbogbo wa pé ẹ ṣe gàtí ẹnà gbogbo yín tí ẹ bá mi tí ẹ darapọ̀ mi lónìí mo kí gbogbo yín pátápátá pé ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín wá lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú yóò máa jẹ́ tiyín ní agbára Elédùmarè ẹ ò ní fi ìbànújẹ́ ẹ ò ní fi lògbà a ṣe àdúrà yìí lẹ́ẹ̀ka sí gbogbo àwọn tí ilé wọn ti dàrú kọ́lọ̀ dákun kó bá wa tò ilé wọn àwọn tí ilé wọn dẹ̀ tó náà kọ́lọ̀ dákun kó mọ̀ dà ilé wa rú bẹ́ẹ̀ àtàwa náà àti ẹ̀yin ní agbára ọlọ́run títí tí a tún máa pàdé gbogbo alára pé kí a jọ fi.